أعوذ بالله من الشيطان الرجيم àwa ọlọ́run ọba lónìṣọ́ kúrò lára èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. bisimilahi rahman rahim. a bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. alihamdulilah. gbogbo ń ti ń jẹ́ ọpẹ́ tọ́lọ́run ọba ní í ṣe. wasalaatu wasalaamu ala rasulillah. a tọrọ àlékún kẹ́ àlékún gẹ̀ fásiwájú ẹ̀dá anabiwa muhammad. wa ala alihi wa asahabihi wa jami'i man wala. ìkẹ́ náà kó máa bá wọn ará alẹ́ kó máa bá wọn sàhábà rẹ̀ kó sì máa bá gbogbo ẹni tó bá gbà fún ànábì. wa ashhadu an ilaha illallah wahdahu la sharika la. àwa jẹ́rìí pé kò sí ẹni tá a lè máa sìn lódodo tó tayọ ọlọ́run ọba allah kò sí orogún fún ọlọ́run ọba náà. wa ashhadu anna muhammadan abdullahi wa rasuluhu. àwa jẹ́rìí pé ànábì wa muhammad ẹrúsìn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe. allahumma salli wa sallim wa bariki alayhi wa ala alihi wa asahabe. ọlọ́run ọba bá wa ṣàlékún kẹ́ bá wa ṣàlékún gẹ̀ fún anabi wa muhammad kí kẹ́nà kó máa bá wọn ara ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀. wa ala jami'i man tabi'a sunnatahu wa أما ba'du. lẹ́yìn wá àgbà الإخوة في الله fillah. gbogbo àwa tá a jọjọ́ mọ̀ ìyá lójú ọ̀nà tọ́lọ́hún. asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá gbogbo agbélápapọ̀ wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. gbogbo jama lápapọ̀ ẹ jẹ́ kí a panupọ̀ ká sọ pé ní alhamdulilah. alhamdulilah ẹ jẹ́ awí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. alhamdulilah. ẹ jẹ́ a sọ pé ní alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. àwọn ọmọ ya wa tí wọ́n jẹ́ ọ̀dọ́ mùsùlùmí nílùú àgọ́ ìwòye tí wọ́n ti ń gbé àìmọye iṣẹ́ ọlọ́run wọ́n ti ń gbèsè bọ́ tipẹ́ ó tún wá wà nínú èrò wọn pé lọ́dún yìí náà àwọn fẹ́ gbé iṣẹ́ ọlọ́run ṣe nínú ramadana yìí gbogbo apáta gbà wọ́n wá pè wá dá ṣiṣẹ́ nítorí kálẹ̀gbẹ́ládá lọ́dọ̀ ọlọ́run abẹ́lọ́run ọba àlekè àwọn tó pè wá sírú jòkó yìí nítorí sábà káwa náà ò lè bá àgbàládá kájẹ́ ní ire ọlọ́run bá wa san wọ́n lẹ́san re. àmín. ìgbà tí chairman wọn ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ń sọ ìgbà tí àwọn ti ń báṣẹ́ yìí bọ̀ àti àwọn táwọn ti ṣe mọ bẹ́lẹ̀ wọn ọba àlékè ọlá ṣe é rí ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ ìtẹ́ jẹ́ ọ̀dọ́ mo rí yín lẹ́ni tó nígbìyànjú torí sábà pé bí ẹ bá nígbìyànjú ni ẹ ní dìde láti adúrú ìlú yìí kẹ wá máa pòrè ọ̀dọ̀ tèmi lẹ́kọ̀ọ́ nítorí pé ẹ fẹ́ ṣiṣẹ́ ọlọ́run ọba ọba àlìkẹ́ ọlá ṣe wá rí o ń bá yín sọ ọ̀rọ̀ méjì kí n tó wọ wá sí àkọ́kọ́ ọ̀rọ̀ mi fún yín tó jẹ́ mọ̀ràn fún yín ẹ̀yin ọ̀dọ́ tẹ́ gbéṣẹ́ dání gbogbo ń tẹ̀ ń ṣe yẹn iṣẹ́ dáwà tẹ̀ ń ṣe yẹn kèé ṣeṣẹ́ yín o property yín kọ́ o iṣẹ́ ọlọ́run ọba ọba àlekè ọlá ni o property ọlọ́run ni o àwọn tó sì fi rán àwọn ànábì rẹ̀ ni o bẹ́ẹ̀ nìkan bá tẹ́wọ́ gbàṣẹ́ dáwà iṣẹ́ àwọn ànábì ọlọ́run lọ́gbà o ọ̀rọ̀ àkọ́kọ́ nu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá wá gba iṣẹ́ ọlọ́run ntí ọmọ retí lẹ́yìn sí ọlọ́run òun ni ládàá ọlọ́run kéèyàn tó lè wá gbẹ ládàá ọlọ́run ó ní kọ̀ǹdíṣàn méjì o kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ òun ni pété tẹ̀ ń ṣe yìí kíní kan tá ń pè ní ikhlas ó gbọ́dọ̀ o kí là ń pè ní ikhlas òun ni kọjá sí pé lílọ bíbọ̀ yín kàràkìtà yín bẹ́ẹ̀ ti ń kó wa jọ tẹ́ ń kó àwọn èèyàn jọ tẹ́ ń pọba tẹ́ ń péjòyè tẹ́ ń para àlù tẹ́ ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ kéèké tá a bá wádìí ẹ̀ títí ká bá pé kò sí kankan tójú torí ọlọ́run lọ pé torí owó ẹ̀ máa ṣàpapín kọ́mọ jẹ́ pé ẹ̀ máa káwọn obìnrin jọ ẹ̀ máa yàn wọ́n lálẹ́ pé ẹ̀ máa kóyàn jọ ń lù ẹ̀ máa dáwọ́ jọ tẹ́ bá gbowó tán ẹ̀ máa kó fẹ́ni tá a bá wádìí ẹ lọ wádìí ẹ bọ̀ kẹ́rì pé torí ọlọ́run lẹ́ẹ̀fi ń ṣe tẹ̀ ń ṣe odi méní tí ó bá jẹ́ torí ọlọ́run mọ́ tẹ́ bá ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ ẹ jí yanjú alikiyama o ìmọ̀ràn mi fún yín lẹ́ẹ̀kejì ìdí méjì ni mo pè é ìdí ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fi gbà alimutaba kí là ń pè ní mutaba ṣe gbogbo nǹkan níbi wọn ti ṣe é bẹ́ẹ̀ yẹn bá ṣe bó ti yẹ kó ṣe yóò rí bó ti yẹ kó rí nínú islam tá a wà yìí tá à ń ṣe yìí tá à ń pèlè sí mùsùlùmí yìí bẹ́ẹ̀ yẹn bá sì ṣe ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ ó ní bá nábì ti ṣe nǹkan rẹ̀ wa sallam bá nábì ti ṣéhun bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn bá ṣe dáwà yóò ṣe bá nábì ti ṣe ni tó bá dá dáwà tiẹ̀ lẹ̀ tó yàtọ̀ síta nábì ọlọ́run ò àkọ́kọ́ ẹ̀ ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe bá nábì ti ṣe é tẹ́ ẹ bá lè ṣe méjèèjì ń èyí tí ọwọ́ ajẹ́ parí ti sọ fún yín ni pé tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tán ẹ ṣẹ̀ṣẹ̀ wá bẹ ọlọ́run kó gbà lọ́wọ́ yín ni anabi Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run pa aláṣẹ ó ní kọ́lọ́ lè kọ́ Kaaba tẹ́yìn bá dé Maka yóò rí pé aṣálẹ̀ pátápátá ilẹ̀ òkúta gbogbo ẹ̀ kò sómi kò séèpẹ̀ kò sí yanrìn ẹ wo wàhálà tí Ibrahim ṣe kó tó rẹpẹ wàhálà tó ṣe kó tó rómi nígbà tó wà mọ ilé yẹn tó wà dúó ibi tó dúó sí ibẹ̀ ni wọ́n ń pè ní makamu Ibrahim ọwọ́ adó síbẹ̀ wá síbẹ̀ pé Rabbana taqabbal minna innaka anta sami'u du'a innaka anta sami'u alim ìwọ Ọlọ́run ọba o nítorí àṣẹ àṣẹ o wá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ìwọ lọ́ba tó gbà ẹ dákun jama gbogbo sẹtẹ yẹn bá ń ṣe fọlọ pátápátá tọ́ ọ bá ṣe tán ọ gbọ́dọ̀ jọrọ ẹ lójú lẹ́yìn ẹ iṣẹ́ tọ́ ọ bá ń ṣe fọlọ tọ́ ọ bá ṣe tán ọ gbọ́dọ̀ jọrọ ẹ lójú lẹ́yìn ẹ ọ wà rẹ rà rẹ kalẹ̀ ọ máa bẹ kọgbà ṣe máa pẹ nísìnyí òní sátidé ni àwa tá a máa wẹ sátidé tá a bá sọ kalẹ̀ lónìí àwẹ̀ wa di mẹ́jọ àwọn tó mú ní sannde tí a bá sọ kalẹ̀ lónìí tí wọn di méje bóyá àwẹ̀ yà jẹ thirty bóyá àjẹ twenty nine tá a gbà nítorí ọlọ́run ẹ dákun jẹ̀mọ́ tá a bá tiẹ̀ wá gbàwẹ̀ yìí tán báyìí tá a ṣe wàhálà báyìí mo jòkó mi mo jòkó yìí nísìnyí gbá mo jòkó mo ń tògbé ni bá a ti ń sẹ́sìn lọ́sàn-án ṣe lóru tá a sì tá nìyẹn sílẹ̀ rẹ̀ pé iṣẹ́ ọlọ́run ni tá a bá wá kó déwájú ọlọ́run tọ́lọ́run bá lọ́run ọ̀fẹ́ ìbò láàkó sí bẹ́ẹ̀ yẹn bá lọ rajà ní China tó bá kó wọ Nàìjíríà tọ́ba kóde kó tó ti bá yíbo ti ń ta tí e bá yẹ kóde ọ̀ṣun àbí kwara ó ṣeé ṣe kó rí ta tọ́ba wa kóde mẹ́dúgùrì àbí naija yóò rí ta bọ́ ọ bá sin lọ́hún tó gbààwẹ̀ tó yọ sàká ẹ̀yin ọ̀dọ́ tá ń bá a sọ̀rọ̀ yìí tẹ́ ẹ ṣe dáwà tọ́lọ̀ wọn á lóun lọ́wọ́ yín bolẹ́ kú lọ. àfi kẹ́ ẹ máa lọ bẹ́lẹ̀ ọ̀nkọ́ gbà o mo bẹ́lẹ̀ ọ̀nkọ́ bá àlekí ọlá ìjókòó tá a jókòó lónìí ọlọ́nkọ́ gbà lẹ́sìn fún wa. ọlọ́nkọ́ gbà lẹ́sìn fún wa ẹ̀yin ọ̀dọ́ mo kí yín púpọ̀ ọlọ́run ọba ń kí yín kí n tó wọnú tọ́bíkì ọ̀rọ̀ tẹ fún mi mo gbọ́dọ̀ kí àwọn èèyàn pàtàkì tí wọ́n wà níkàlẹ̀ mo kí ibo ni ìbá ti gbé ná ojú àlejò sì ní bí ojú afọ́jú ni ọ̀dà ẹ ń gbé látọ̀dọ̀ lórí ìlú bàbá wa ọlọ́lá wa ọba wa kábíyèsí wa abdulrasaq adesina adenuga ọlọ́run ó jàre yín pẹ́ ọlọ́run jẹ́ mi yín ogun ọlọ́run ó jẹ́ ẹsẹ̀ pẹ́ ìfẹ́ yín ó tún lékún lẹ́mìí mi lónìí ẹ̀rí gbígbà wọn dé àdìmọ́ ara wa tí ń túmọ̀ pa àti mara tipẹ́tipẹ́ gbogbo sẹ́ẹ̀rẹ́ tá a ṣe ní ma bá a bá yí pàdé ń bẹ̀ àwa sí àti wá eré ilẹ̀ yín náà ń jò ní bá àti bá yín náà ní àtúnṣe wá sí kan lẹ́kọ̀ọ́ àtúpàdé yín náà ní àtúnṣe wá sí ń jẹ̀bú lónìí ẹ̀tún wá náà ní gbogbo sẹ́yìn lẹ́nìkan lẹ́yìn fẹ́ ṣe ni ẹ fẹ́ fààyè lẹ́fẹ́ lómi ọlọ́run ò ní jẹ́ sí ibú ọba mi ò ní jẹ́ sí ibú ọlọ́run ò ní jẹ́ sí ibú ẹ bá a bá pé èèyàn lọ́ba bòógì ọlọ́run ni níjọ́ tí wọ́n bá ti fìyàn já síwájú báyìí ọlọ́run ọ̀rọ̀ gbogbo nǹkan fún èèyàn gbọ́dọ̀ síjú wo lójú èèyàn gbọ́dọ̀ rí fín ntọ́ba ni ó ṣe ẹ máa fi sípò àgbà ẹ máa fi sípò ọ̀wọ́ ni bẹ́ẹ̀ bá rí fín ọlọ́run fúnra ọkọ̀ ojú sí yín gbogbo ntí miyan lérí àga ọlọ́run ní fi miyin. àmín. gbogbo ntí yẹ àga ń di èèyàn ọlọ́run ní yẹ ń di. àmín. gbogbo ntí kásíwájú sí wàhálà ọlọ́run ní fi kó yín sí wàhálà. àmín. ọlọ́run ọmọ bá ń dúró tì yín. àmín. yóò máa bá ń pẹ̀lú yín. àmín. yóò máa kọ́ yín máa ṣe. àmín. yóò máa fún yín ṣe gbogbo ntí yẹn wá bí ṣe ọlọ́run rọ̀ fún yín. àmín. bisimilahi inna atainaka. bisimilahi rahmanir rahim inna atainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. wọ́n wá kí baba tí a ti ń gbúrò wọn tipẹ́tipẹ́ àwọn ọmọ kan wà lọ́dọ̀ mi wọ́n máa ròyìn yín dáadáa bàbá àwọn ọmọ náà ń ṣiṣẹ́ ń kọ́mpìnì yín wọ́n máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tèmi obìnrin bẹ́nu wọn ọkùnrin bẹ́nu wọn ní ní kọ́mpìnì yín kan tó wà lẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe láìlọ́nù àbí nǹkan bẹ́ẹ̀ ẹ̀hẹ́n bàbá wa Jibril Martins kúyẹ̀ ọlọ́run níjẹ́ ẹ̀rá padà sí ibú wọ́n tún wá ń ròyìn yín bí látẹ̀ kan dáadáa wọ́n lẹ́yìn gbogbo ti ń jẹ́ Ogun State ọlọ́run ní jẹ́ arápadà sí ibú àmín ọba mi yóò jẹ́ sọ̀kalẹ̀ dáadáa àmín ọba mi yóò jẹ́ sọ̀kalẹ̀ dáadáa àmín ọba mi yóò jẹ́ sọ̀kalẹ̀ dáadáa àmín gbogbo sẹ́yẹrì tẹ̀ ń ṣe ọlọ́run ní bàjẹ́ àmín ọlọ́run ní bàjẹ́ àmín èyí tí ọwọ́ adáa jù ní kọ́lọ̀ ń bá ń fa àlìjẹ́nà déládé fún yín àmín ọlọ́run sẹ́yìn lọ́ba bisimilayi náà tẹ̀ iná kan. bisimilayi rahman rahim inna àtọ́ iná kalkawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar. bàbá wa àgbà tí wọ́n jẹ́ imam ń gbogbo ìlú àgọ́ wòye tí ẹ gbà wá lálejò lẹ́nìí eré àga yín la jòkó gbogbo àfáà tí ń bá ń sọ̀rọ̀ lágọ̀ọ́ wòye yìí ọmọ ẹ̀yìn ìmáàmù àgọ́ wòye ni tí ìmáàmù ọba gba láyè kò ní tí bẹ́ẹ̀ ti pèmí láti kóhun lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run tí àbá ìmáàmù bá ní sáàfà òun ní ń ẹ má jẹ́ ọwọ́ lù mí ẹ gbọ́dọ̀ pè mí baba ló gbà wá láyè láfiri lẹ yìí dé baba Ọlọ́run níjẹ alákọọdà sí. amiina. lásìkò tiyín lẹ̀sìn dá a báyìí Ọlọ́run ní bàjẹ́. amiin. Ọlọ́run ní bàjẹ́. amiin. Ọlọ́run ní bàjẹ́. amiin. bisimilayi le ilaafi. bisimilayi rahman rahim le ilaafi quraish ilaafi himrilata shita iwasayif faliyabudu rabba hazal bait alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. gbẹ̀ntì ọlẹ́tọ̀ kínkín tí ìbá tí ìrántí kí wọn ẹ fẹ́rí jìnmí nítorí ọlọ́run tí baba wa kábíyèsí mo fi kí gbogbo olóyè tó bá wa ń jòkó tí baba wa balógun àdínì baba àdínì fún gbogbo Ogun State mo fi kí gbogbo àwọn ẹlẹ́sìn tó wà níjòkó tí baba wa imam mo fi kí gbogbo àwọn afa tí wọ́n wà níjòkó mo wá kí gbogbo jama pé asalaamualeykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته العلاقات الزوجية ilé تندارو. إيه dàrú kìí ṣe pélé tá a kọ́ ní ń wó ilé ìṣẹlé bí ibà ṣẹni tá a kó dà sínú ilé tá a bá nílé tí ń dàrú àárín ọkọ láyà tí ó tó bó ti yẹ kó tó àkọ́kọ́ náà ibi títí gbọ́rọ̀ mi sẹ́ẹ̀rí gbogbo ọkùnrin tó bá níyàwó àti gbogbo ìyàwó tó bá lọ́kọ tíntín mo fẹ́ sọ yìí ọba sí ń bẹ̀ ń yí sọkọ àtìyàwó ara wọn torí ńgbà tọ́lọ́ fẹ́ yanjú ọ̀rọ̀ ọkọ àtìyàwó ó sọ pàtàkì tá a fẹ́ kó ṣẹlẹ̀ tá a fi ní kí wọ́n fẹ́ra wọn tí wọ́n bá wá fẹ́ra wọn tí ọba sì di níbẹ̀ mọ́ kì í bá sì dáa kí wọ́n tú ká ọba àlekí ọlọ́ni a'udhu billahi mina shaitanir rajim ọlọ́ni wa min ayatihi an khalaqa lakum min anfusikum aswaja litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma kí ni tuma àyà yìí ọlọ́ni huwa alladhi wa min ayatihi nínú ètò wọn ọlọ́run inú ọlá tóun dá ńgbà tó ń dọ́lá an khalaqa lakum min anfusikum azwaja òun dá ìyàwó yín fún yín látara yín litaskunu ilayha nítorí kẹ́ ẹ má lọ lè sinmi sọ́dọ̀ ìyàwó náà sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin obìnrin tí ọkọ yín bá ń wọlé bọ̀ tí ọkàn ọkọ bá ń kó sókè pé hey ẹ̀ tó máa ti dé bá nulẹ̀ obìnrin búlobìnrin sẹ́ẹ̀rí gbogbo obìnrin kóbìnrin tí ọkọ bá gbé sílé tó bá jásí pé pẹ̀lú ìwà tóbìnrin yẹn wù nù lé ó tẹ ọkọ lọ́rùn kọ́ máa bẹ níta ju kí ó wọlé wá lọ obìnrin wò èso obìnrin torí ntọ́lọ̀ ní ká torí ẹ̀fẹ́ bìnrin lè tẹ́sùkù nù ilẹ̀ ìhà tó káyà sókè láti ta tó ṣe wàhálà tó ti wọlé ọkàn rẹ̀ ṣe kí ni yọ balẹ̀ gbogbo obìnrin kóbìnrin tí ó bá ti jẹ́ fàyàbalẹ̀ fọ́kọ kì í sobìnrin rí kì í sobìnrin rí wa ja'ala bainakum mawaddatan wa rahma obìnrin kóbìnrin tá a bá ti wá fẹ́ tó jẹ́ sí pé àwa ń bá lò kọ̀ wá sífẹ́ láàrin àwa pẹ̀lú ẹ̀ kì í sọkọ rẹ kì í sobìnrin ìwọ ọkùnrin tó o bá yàwó tó o fi lè nífẹ̀ẹ́ yàwó rẹ èyí sọkùnrin rẹ ìwọ ìyàwó tó o bá wá lọ́kọ tí hatred ọkọ rẹ wá wà nínú ọkàn rẹ èso bìnrin nbẹ nu sẹ̀ríà Ọlọ́run ọba ẹ jẹ́ n sọ fún yín dáadáa ọmọbìnrin tá a bá bí ìjọ tá a bá ti lè jòkó báyìí tá a sọ pé ọmọbìnrin wa ti fi fún lágbájá o lábẹ́ sẹ̀ríà Ọlọ́run ọmọ yẹn tá a bí tá a fi fún lágbájá yẹn a lè pàṣẹ fún un mọ́ lágbájá tá a fi fún ní ọmọ àpàṣẹ fún ṣé òfin tó le tó bá ń tó withdraw àṣẹ kó o lọ́wọ́ bàbá àti ìyá tó wá fi lé ọkọ ní ọwọ́ so òfin òun ni ò ní kọ́ mọ́ nífi ọkọ lẹ́yìn ọlọ́run fóbìnrin ọkọ lọ́kàn ìwọ ọkọ náà ní sí èèyàn tó lọ sọ pé ẹni mo pè ìyàwó rẹ yìí o ara rẹ mo ti yọ o so o lè mú ọ̀bẹ kó o fi gún ara rẹ so o lè já ara rẹ lè kanna so o lè fẹ́ kára ó ní ara rẹ so o lè gún rẹ ń bíléèdì so o lè fara ní ara rẹ ntí ọba ti lè mú ọ fara ní ara rẹ automatically ìyàwó rẹ ò gbọ́dọ̀ ṣe kí ni ò gbọ́dọ̀ fara ní torí díẹ̀ nínú ara rẹ ni sẹ́yìn ni tí ọlọ́run ṣàlàyé wọn tí wọ́n rí báwọn tó gbé àṣẹ obìn kúrò lọ́wọ́ bàbá àtìyá tó gbé lọ́kọ lọ́wọ́ tí wọ́n á sọ fọ́kọ pé díẹ̀ nínú ara rẹ lóbìnrin yìí o sẹ́ẹ̀rí pé tùmọ̀ ẹni pé wọ́n gbọ́dọ̀ gbé nígbé àlàáfíà tí ó fi dalẹ̀ ni torí pé eléyìí ó wà lọ́dọ̀ eléyìí eléyìí ara eléyìí ni. wa ja'ala bainakum mawaddatan wa rahma ìfẹ́ àánú ara ẹni ó gbọ́dọ̀ wà lọ́kàn ọkọ síyàwó ìyàwó sọ́kọ sẹ́ẹ̀rí àwọn tí mo sọ yìí Tile bá ń gbóná tí o sì fọkànbalẹ̀ mọ́ tí ọkọ tí ó bá ti nífẹ̀ẹ́ ìyàwó mọ́ tíyàwó tí ó bá ti nífẹ̀ẹ́ ọkọ mọ́ kí wọ́n túká ó lóore ju kí wọ́n jọ máa gbé lọ. mo wá fẹ́ ka ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ ń bí lẹ́nu lẹ́nu wọn bá àsìkò díẹ̀ tí mo ní. pẹ̀rẹ́àmbù ni mo ṣe yìí ìtìsíwájú ni mo ṣe yìí mo fẹ́ yẹn nànà kí ni ojúṣe ọkọ tá a bá lọkọ ni ọ kí lójúṣe rẹ nulẹ tí ọ máa bí ìfẹ́ àti dáadáa sọ́kàn ìyàwó rẹ tílé òfin tutù ó di mẹ́ni tá a bá wá pè wọ́n níyàwó kí lójúṣe rẹ fọkọ rẹ lábẹ́ ẹsẹ̀ rí ọlọ́run tọkọ ó fi máa rí ọ tínú ọkọ fi máa ṣe kínní tí ó fi máa dùn tínú ilé òfin rí bó ti yẹ kó rí méjì sẹ́ẹ̀rí tí n bá ti ń kàtà kọ́kọ́ ìdàkejì ẹ̀ bọ́kọ bá ti ń ṣe ilé ọmọ dàrú bí n bá ti ń ka obìnrin pé tí ó ṣèrè tí ó ṣèrè tí n bá ti ń ṣe ìdàkejì rẹ̀ ilé ọmọ ṣe kíni ilé ọmọ dàrú lẹ́yìn méjèèjì ohun tí n bá wá kà tán ìwà ka àwọn àwà míì tí ò ní ń ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọkọ ẹ̀tọ́ ìyàwó tó yẹ pé tí àwọn àwà yẹn bá ń wáyé automatically ilé ó break adẹ̀fọ́ abàjẹ́ ọjọ́ nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ ẹ jẹ́ ń gbé níbi kíni ọ̀ràn yàn tá a fẹ́ kí ọkọ ó ṣe fún ìyàwó rẹ̀ kí n gbé láti bẹ̀ sẹ́ẹ̀rì tá a bá pè ọ́ ní ọkọ ìyàwó a ní tí pè ọ́ lọ́kọ ìyàwó pé Sulaimanu o ọkọ Bílíkì o lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run a pè ọ́ bẹ́ẹ̀ tó fi ṣe ń tà ń pè ní akédo nìka tó fi so yìgì nílẹ̀ yorùbá a sì igi síso gbọ́yé o tá a bá ní ọ̀pọ̀lọpọ̀ bíi làwa ti lọ àwa ni à ẹ̀ so igi ní nígbà tẹ̀yìn bímọ wọn ni à ìnáwó ipa wọ kági ni ìnáwó gi pọ̀ lábẹ́ ṣẹ̀rí ọlọ́run ìnáwó gi ọ̀pọ̀ nǹkan márùn-ún ní jẹ́ igi o kódà lábẹ́ ṣẹ̀rí àgàn èèyàn márùn-ún mẹ́fà lè jòkó sókè kí ni jẹ́ igi ọ̀rọ̀ mọ́tọ́ dáa tó fẹ́fẹ́ ọlọlẹ bá bàbá rẹ bàbá nílẹ̀ Yorùbá èyí lọ èyàn rágbàlagbà lọ ni ẹ ọmọ yín wù mí mọ fẹfẹ tí bá jẹ ẹni tó lágbo yí ẹsìn sọ pé mo ti gbọ yóò bọ mẹ tọmọ ni ó wù mí náà ń ni wá ń jẹ igi ẹ máa wo rárá o tí n bá ti ń ọkọ ó jókòó ó di mélòó. méní. ẹlẹ́rìí rẹ̀ ó jókòó tì ó di mélòó. méjì. bàbá ìyàwó ó jókòó ó di mélòó. mẹ́ta. ẹlẹ́rìí kan ó jókòó tì ó di mélòó. mẹ́rin. àáfàá tó lè mójútọ́rọ̀ ẹ̀sìn yóò jókòó tì wọ́n ó di márùn. ẹ igi tí ẹ bá jù bẹ́ẹ̀ lọ. ẹ igi tẹ́ ẹ bá jù bẹ́ẹ̀ lọ. ní tẹ́ wá fẹ́ sẹ́ńbì gírè àfa àtọ́ bá máa ń pẹ́ ẹ̀sìn wọn tó bá jòkó yóò wá béèrè pé ìwọ arákùnrin kí lọ fẹ́ rọ bàbá yìí ọmọkùnrin ò ní ọmọ yín lágbájá ó wù mí mo fẹ́ fẹ́ ábí àbáyàwó pé sẹ́ gbọ́n tó wí yóò ló ń gbọ́ kí lè sí yín yóò pọ̀ mọ́ mi lágbájá mo fi fún un èyí tó jòkó síbi àpè sọ gbọ́n tí wọ́n wí yóò ló ń gbọ́ sọ jẹ́rìí sí yóò ló ń jẹ́rìí sí ìwọ náà ń kọ́ sọ gbọ́ yóò ló ń gbọ́. sọ jẹ́rìí sí yóò lóun jẹ́rìí sí àwa ni ẹbí ìyàwó léèrè kí ló fẹ́ gbà ní ni yóò ní nǹkan báyìí lòun ọgbà á ní wọ ọkọ san sadaki fún ọkọ san fún ìgíso. Allahu akbar. alimaharu wazigatu wazawujani thumma liwaliyu thumma shahidani ọkọ ìyàwó sadaki tí ó san bàbá ìyàwó lòun fi fún yóò ní mọ̀gbà ẹlẹ́rìí ó jẹ́rìí márùn sẹ́ẹ̀rì tí márùn-ún bá ti wáyé níjọ́ yẹn lọ dọkọ̀ ìyàwó sórí bó ti wá dọkọ̀ ìyàwó òun ọ̀tọ́mátìkì wọ́n fẹ́ sáré yà síbi kan àmọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kọ́ sàǹfààní ní òjè yà síbẹ̀ sórí bó ti dọkọ̀ rẹ̀ ń tó bá fẹ́ gbádùn rẹ̀ lóbìnrin tó tún fẹ́ kó bí máa rí fún ọ ò ṣe igi ẹ̀ tán lábẹ́ pò so igi bí mo ti sọ́hun. So ìtumọ̀ ẹni pé gbogbo ntọ́kùnrin ṣe pẹ̀lú obìnrin lẹ́tọ̀ọ́ àbí ká súnmọ́ rẹ ni ká ṣeré ó ti lẹ́tọ̀ọ́ sí i àmọ́ kó tó máa ṣe tó bá fẹ́ kí lè rí ó tòrò tó o fẹ́ gbádùn lè rẹ ó ń so ìgì tán ọ wàá pe arábìnrin yẹn ó ní kó jòkó ìwọ àti ẹnu lé mo so ìgì rẹ lónìí ọya bọ́ sí rẹ yọ bọ bọ́gìlì rẹ yọ bọ. ọ wàá bọ́ sérí rẹ̀ irun eré rẹ̀ ọ wàá gbàjọ ó di irun ni ó kó ni o ọ wàá di ọ wàá di bàbá yìí pẹ̀lú ọwọ́ ọ̀tún ọ máa pe Allahumma inni as'aluka khairaha wa kaira ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi ọ wàá wí bẹ́ẹ̀ sí tọ́ba wí sí tán ọ sọ lẹ̀ ó ní kó borí ẹ̀ padà sórí tọ́ba ní ègún àbí kìnnìkan tí ọ̀dà ti ń rúbọ̀ láti lé wọn ó ti rí dànù. Allahu akbar torobìnrin míì níjọ tí wọ́n ní lọ so igi tí wọ́n ní lọlé ọkọ èyí tí mo sọ yìí kọ́ dàrú o ẹ̀yìn òsì ní jà fáasú náà kí nǹkan má yé tí ń lọlé ọkọ lórogún ìyá rẹ ti wo pé ìwọ lọ ọkọ ọ ń lọnu darí ṣé àǹtí yìí ti bí tí ò rí lọ. ọwọ́ arọ́ ọmọ ẹnìkan yín wá ń lọlé ọkọ pé àwọn àti rere ó sì lágbára kọ́ máa dabẹ̀ tí ó sì ní kó nulẹ̀ inú lẹ́nu ni ọwọ́ yóò sì máa dọ̀hún rú yóò wá fojú sìn ó lè fẹnu sìn ó lè fọ̀rọ̀ ẹnu sìn ó lè fahán sìn ó lè ranjú mọ́ ó lè bẹ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ pé ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ jòkó bí ìwọ bá ti ṣe yìí òun ó ti ṣe kí ó ti rè dànù bí ìyàwó bá wọlé rẹ èyí tó já burú lórí dànù ọwọ́ akusẹ́ tí wọ́n náà gbọ́dọ̀ máa ṣe tí ó máa jẹ́ iṣẹ́ olóore tí ò ní jẹ́nu léèrè gbóná àkọ́kọ́ ọsẹ́ rẹ péyàwó rẹ wọlé ọ̀fẹ́ kílé máa gbóná al-infaqu alayha ó náwó lé lérí ni o bẹ́ẹ̀ tí ráwọn obìnrin tí wọ́n jòkó lẹ́hùn ìnáwó ara wọn ju tiwa lọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún wa pé ẹni tó bá tọ́ obìnrin méjì tọ́ba rí tọ́ tí ò ṣe sìnà tó fi délé ọkọ òun ànábì fi láyà balẹ̀ ẹni náà wà ní Jánnà ṣé oṣooṣù lẹ́yìn gbowó tẹ̀ ra páàdì. Allah. àwọn nídìí ẹ sẹ́yìn máa ń lo góòlù àwọn nídìí ẹ sẹ́yìn ń lo fàdákà àwọn nídìí ẹ bọ́kùnrin bá ti wọ́sọ̀ kan ń lò dénú bàbá wa lójókòlẹ̀ yìí bàbá wa Jibril Martins kúyè àwọn ni wọ́n jókòlẹ̀ yìí kálóbì lọ́ba wà ń rúpò tí wọ́n wà yìí ní tí wọ́n wà yìí kóbì wọ́n wọ̀. bẹ́ẹ̀ ọba mọ̀ wọn kò ní mọ̀ pa ni tóbi bá wà ń rúpò tí irú wọn wà ní nàìjíríà yìí tí n bá ń bọ̀ wá ròde yìí ní tí wọ́n wọ̀ kọ́ yìí tọ́ba ti yọ láti mọ̀ pé aa ah, mínísítà lọ yọ òun bọ́lọ̀ ti ní káwọn ọmọ sinu ọlọ́run dá mọ́ wọn ni yóò máa lo góòlù yóò máa lo fàdákà yóò máa tọ́ba tún wọ̀ kan yóò tún wọ̀ kan yóò tún ṣe báyìí tó bá kí inú ilé rẹ tó bá fẹ́ máa tò tí ó fẹ́ dàrú ọlọ́wọ́ bá ń kẹ́ ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin ọlọ́run ní jẹ́ mùsì ẹ máa náwó lé wọn lérí ni o ṣé obìnrin bọ́lọ̀ ti dá wọn tẹ́ ń bá ti ná owó fún wọn ara wọn máa ṣe kí ni ẹ n ti lè fi dàrú ọ̀kan nù tó ní aláàjì ẹ nígbà táwa débi iṣẹ́ wa ń jẹta wọ́n wá ní ẹnìkan wọ́n wá fẹ́ ṣèyàwó wọ́n sì lásọ yẹn káwa náà ra ń bẹ ẹ bó wa ni nísìnyí alájì wọn pe má bí mi lásán má nǹkan nǹkan igbá wo ilé ó sì máa gbóná. àmọ́ tọ́ba ni ó ké sọ̀rọ̀ aṣọ ni ẹ ló ni wọ́n pè é ó ní à kò ju ten thousand náà lọ télọ̀ wo ló máa ń bẹ ẹran àwọn télọ̀ yẹn iṣẹ́ kan tiẹ̀ ń bẹ ẹ ló ni tó ní five thousand ni òkè. Okay? mọ́tò wo ni ọ lọ bọ ṣé ó gbé mọ́tò lọ ni àbọ̀ wọ mọ́tò àbí báwo ni a abájẹ ẹ̀ ti rí kó two thousand kankan òkè ọ wá jẹ́ lò ẹ̀ gbogbo ẹ̀ seventeen thousand òkè gba twenty thousand kó fi yókù sáko. bàbá yẹn dákun tí ọba alẹ́ ẹjọ́ ohun tí ọba dáná ńkọ́. àmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. tí ọba dáná fún ọlálẹ́jọ́ òun yóò ṣe iná òun ó ṣe kíni ìwọ ló gé ni ẹ ọkàn rò pọ̀ náwó dànù ni ọ̀nà dànù o sórí tó bá wà wọṣọ yẹn tí bá ń lọ bẹ́ẹ̀ nìkan bá pè é òwe kíni ò lè ṣe tọkọ mi ò lè ṣe tọkọ mi àmọ́ ń gbà tó jásí kó béèrè owó yìí ó rí fún ó tún rí ọ̀rọ̀ rẹ̀ sọ jáde lẹ́nu ọwọ́ àdásíjà ọ̀dásíjẹ̀gbọ̀n tọ́ba ronú títí títí títí bọ́lọ́hún ti dá wọn ẹ̀mí wọn fúyẹ́ wọn ò mẹ̀tàn wọn ò sì mẹ̀ràn bẹ́nìkan bá ti tàn kò ní rí tiẹ̀ rò mọ́ yóò máa gbénu lé rẹ ẹ̀mí rẹ ò sí lọ́dọ̀ rẹ mọ́ ọ̀dọ̀ tọ̀hún ni ọ wà. Allah. bẹ́ẹ̀ bá ti lè fẹ́ wọn tán ìnáwó lé wọn lérí nàmbà wán ìwà akẹ́rìsì ìnáwó tẹ́ máa ná tínú ilé òfin máa tòrò ìnáwó àkọ́kọ́ nǹkan jíjẹ èyàn efe bí pa obìnrin ni lẹ́fí tòrò ọ̀ràn èlùbọ́ o bá wà lé tán tọ́ba ayọ̀ àtúnni aláàjì oúnjẹ lẹ́ra ó kó owó ọbẹ̀ èyí owó gidi bọ́kùnrin bá ti owó gidi mọ́ ó béèrè ni pé lò tọ́ba ni five ọwọ ni ok ṣé ìjọ kan àbí ìjọ méjì tọba ni ó lè tán lónìí ó tún lè tán lọ́la torí ó fẹ́ sòwò ń ni ẹ yóò sòwò ń bẹ̀ ni òfin jẹ́ ọmọjọ́ tí tọ́bẹ̀ wọn tán ìwọ lọ́wọ́ aṣọ fún pé ọ̀dà ọ̀dà ṣé five thousand ló pé gba six thousand gba six thousand wàá gba five hundred dání irú rẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ́jà kọ́ ọ má rí mineral mu ní ọba dọjà ọra àwọn ọmọ ń kiri kíní tútù katọ́ra gba six five lórí tó bá ní ẹ ṣe nǹkan kan inú rẹ ó dùn lọ yóò dùn bọ̀ ni oúnjẹ àyèfó oúnjẹ jẹ obìnrin yà tẹ́ ẹ bá fẹ́ kílẹ̀ ọ́ dàrú tọ́ba tún di sáà tọ́ba dijọ́ sátidé ó gbé sí mọ́tò ibi wọ́n ti ń ta oúnjẹ èbó tí a ń pè ní itri ọlọ́gbẹ́jọ kó mbẹ́ yọ ma jẹun tó wù mbẹ́ yọ ma ní amadupẹ́ fọlọ́hún wọ́n ma ń rí tiwa Allah odi méní ìnáwó ẹlẹ́ẹ̀kejì ẹ wo àwọn ọ̀rọ̀ tí ń sọ yẹn ó lẹ́ẹ̀rí inú sẹ́rí ọlọ́run o anabi ni àti imuha ida tọ imta máa fún ìyàwó rẹ lóúnjẹ bọ́ bá ń jẹun wà sí a ida tasa ìta tó o bá ti ń wẹ̀wù máa fún lẹ́wù wọ̀ ìnáwó ẹlẹ́ẹ̀kejì tẹ́sẹ̀ lérí wọn aṣọ wíwọ̀ ni èyí fi ìyá aṣọ jẹ obìnrin èyí fi aṣọ jẹ obìnrin aṣọ tí wọ́n ń sọ fún ọ kì í ṣe aṣọ tó wọ̀ lókè lásán ọ aṣọ títí títí títí ọ ra tìsàlẹ̀ òkè ṣe é mọ̀túmọ̀ ẹ̀ ọ ra aṣọ títí títí títí ọ wà ra tìsàlẹ̀ tìsàlẹ̀ ọ ra aṣọ títí títí ọ ra góòlù tọrùn ọ ra yarí nì tẹ́tí ọ wà ra ẹ̀gbà tọwọ́ ọ wà ra go tí wọ́n máa ń tún sokùn mọ́nù tí wọ́n fi ní yòó tún ro kọrùn fún un lábẹ́ sẹ̀rí ọlọ́run ara ń tọ́lọ̀ ń pè lọ́rọ̀ àyàn rẹ ni tọ́lọ́run fi ní lìyó fìkìdú sàátìn mi sàátìhì gbogbo ẹ̀ ń tá a bá fún lówó kọ́ máa náwó lérí ìyàwó ẹ̀ bá a ti fún lówó tó ni kò fi ná lérí ìyàwó ẹ̀ wọ́n máa ń kódira alayhi riskuhu ẹni tásìkì rẹ̀ bá kéré fàlẹ́ yóò fi kìmí ma ata Allah ẹnu bọ́lọ̀ ti fún ọ ma ni kò fi ná lérí ìyàwó ẹ̀ ma ìnáwó di méjì ìnáwó oúnjẹ ó di méní ìnáwó aṣọ ó di mélòó méjì ìnáwó ẹlẹ́kẹta ìnáwó olé àti ṣe conference two thousand and ten conference wa ta ṣe tá a pe gbogbo àfàlẹ́ Yorùbá sí àti paasi communique ń bẹ̀ lábẹ́ sẹ̀rí ọlọ́run wípé ilé kọjú sí mi ń kọjú sí ọkọ̀ tọ́fóbìnrin ọ̀tọ́fóbìnrin èmi ò tiẹ̀ mọ́rú àwọn èèyàn gan tó mú plan náà wá sí kó fúlàní wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ ńlẹ̀ jẹ̀bú kọ́ pọ̀ lọ́sùn náà ni bó o lè yan jẹ́ obìnrin mùsùlùmí tí ó jọ níjàbù tí ń bẹ̀rù ọlọ́run ọba tí ó wà tí máa wẹ̀ lọ́wọ́ tó ara pé jáde iná wa pé ẹni kɔm come now irú ilé nu lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ilé lè o gbogbo ntí wọn ń jẹ ilé gbọ́dọ̀ wà nù lé kèé ṣe ògiri ní ń jẹ ilé àwọn bẹ́ẹ̀dì bẹ ilé nu àwọn wọdúrúpù ilé nu kómi ọwọ kíchìnì kódà bíi ibi tí ọmọ sùn ilé nu nínú pálọ̀ àwọn àgàtẹ yẹn jòkó tí kàsún orí ilé nu nínú pálọ̀ ni àwọn tẹlifíṣàn tí wọ́n lẹ̀ mẹ́gìrì tí ọmọ yọjú wò lọ́kàn kábàá yìí àtàwọn dvd tí ọmọ fi play wá sí àti kùránì ilé nu gbogbo nǹkan yẹn ọgbọ́dọ̀ ṣe sínú ilé ìyẹn ni ó mú ìyàwó rẹ̀ fìdí mọ́lé àyèmáyé obìnrin nígbà tí wọ́n ẹsẹ̀ ń kó fídíò wọ nàìjíríà lọ́pọ̀lọpọ̀ tálíkà yìí tí ní fídíò àyèmáyé obìnrin ló bí àyèmáyé ọmọ àlè nítorí tí ń lọ wo fídíò ńlẹ ẹnìkan wọ́n lọ ẹnìkan fi fídíò sí tó wọn bá ti lọ bí iṣẹ́ ìyàwó tiẹ̀ ń bẹ ń bí ọkùnrin lélẹ́yìí ìyàwó tiẹ̀ ti lọ jà ọwọ́ á ní fídíò ńlẹ̀ yọ wá fi késẹ́tì sí ìyàwó eléyìí tó wà ní ọwọ́ ajáde wá yọ wá wo fídíò lọ́dọ̀ ẹ wá nílé ń dàrú tí wọ́n bá ní gbogbo tí ń wá kínú lé ṣé yọ jáde ara ànáwó ni kọ́ tọ́jú lé bákan náà ìwọ tá a pè ní ọkọ tọ́wọ́ máa jẹ́ ọkọ a ti sọ fún ọ pé kò sì náwó ọ wà níwàá re sẹ́ra àwọn ń wò yìí ngbata nabi fẹ́ ròyìn wọn. sallallahu alayhi wa sallam. ó ní istawusu bin nisa'i khayra ẹ̀yin ọkùnrin nítorí wọn kàfẹ́ bá yín sọ ni pé ẹ máa tọ́jú àwọn obìnrin dáadáa fa innahunna àwọn obìnrin tẹ̀ ń wò yẹn khuliqna min dil'i láti bí egun ọ̀hà ni wọ́n ti dá wọn èyí tó sì wà lókè ibẹ̀ ni wọ́n fi dá wọn òun ló sì wọ́jú ìtumọ̀ ẹ̀ ni pé anabi tẹ́ bá fẹ́ na egun tọ́wọ́ tí wọ́n fi dá wọn yẹn ẹ̀ rún egun yẹn ìtumọ̀ ẹni pé bí wọ́n ti dá wọn wọn ò pé njọ́tọ̀ bá lọ fẹ́ sọ dẹni tí ó pé ìjọ òun lọ ṣe é léṣe má retí péyàwó rẹ ó pé lóbìnrin o ànábì ti ní ò pé o ìwọ lọ níwà rẹ fẹ́ fi bá lò ọlọ́run lè dá mi fẹ́ lómi pé péyàwó tiẹ̀ inú ọba dọjà ọra àwọn ọmọ tí a ń kiri kíní tútù katọ ọra gba six five torí tó ẹsẹ nkankan inú rẹ̀ ó dùn lọ yóò dùn ni oúnjẹ àyèfó oúnjẹ jẹ obìnrin yà tẹ bá fẹ́ kílẹ ọ tọba tún di sa tọba adijọ sátidé ó ibi wọ́n ti ń ta oúnjẹ èbó tí ń pè ní yọọ jẹun tó wù mbẹ yọọ ní òdì mẹ́ni ìnáwó ẹlẹ́ẹ̀kejì ẹ wo àwọn ọ̀rọ̀ tí ń sọ yẹn ó inú sẹ̀rí ọlọ́run anabi ni àti imuha ida àtọ̀ imta máa fún ìyàwó rẹ lóúnjẹ bọ́ọ̀ bá ń jẹun wà sí a ida tasa ìta tọ́ọ̀ bá ti ń wẹ̀wù máa fún lẹ́wù wọ̀ ìnáwó ẹlẹ́ẹ̀kejì tẹ́sẹ̀ lérí wọn aṣọ wíwọ̀ ni èyí fi ìyá aṣọ jẹ obìnrin èyí fi aṣọ jẹ obìnrin aṣọ tí wọ́n ń sọ fún ọ kì í ṣe aṣọ tó wọ̀ lókè lásán ọ aṣọ títí títí títí ọ ra tìsàlẹ̀ òkè ṣe é mọ̀túmọ̀ ẹ̀ ọ ra aṣọ títí títí títí ọ wà ra tìsàlẹ̀ tìsàlẹ̀ ọ ra aṣọ títí títí ọ ra góòlù tọrùn ọ ra yarí nì tẹ́tí ọ wà ra ẹ̀gbà tọwọ́ ọ wà ra go tí a máa ń tó ń sokùn mọ́nù tí wọ́n fi ní yóò tún ro kọrùn fún un lábẹ́ sẹ́rí ọlọ́run ara ńtọ́lọ́ ń pè lọ́rọ̀ àyàn rẹ ni ọlọ́run fi ní lè yóò fi kìdú sa'atin min sa'atihi gbogbo ẹni tá a bá fún lówó kó máa náwó lérí ìyàwó ẹ̀ bá a ti fún lówó tó ni kó fi ná lérí ìyàwó ẹ̀ wa man qudira alayhi rizquhu ẹni tá a sì kiri rẹ bá kéré fali yóò fi kì mimma ata Allah ẹnu bọ́lọ̀ ti fún ọ ma ni kó fi ná lérí ìyàwó ẹ̀ ma ìnáwó di méjì ìnáwó oúnjẹ ó di méní ìnáwó aṣọ ó di mélòó méjì ìnáwó ẹlẹ́kẹta ìnáwó ilé gbígbé àti ṣe conference two thousand and ten conference wa ta ṣe tá a pe gbogbo àfàlẹ́ yorùbá sí àti paasi communique ń bẹ̀ lábẹ́ sẹ̀rí ọlọ́run wípé ilé kọjú sí mi ń kọjú sí ọkọ̀ tọ́ fóbìnrin èmi ò tiẹ̀ mọ́rú àwọn èèyàn gan tó mú plan náà wá sí kó fúlàní wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ lẹ́jẹ̀ bú pọ̀ ń kọ́ ara kọ̀ pọ̀ lọ́sùn èkó yìí náà ni bó lè yẹn ṣe jẹ́ obìnrin mùsùlùmí tí ó jẹ́ oníjàábù tí ń bẹ̀rù ọlọ́run ọba tí ó wàá fẹ́ láàárọ̀ kùtùkùtù tí máa wẹ̀ lọ́wọ́ tí wa pé ẹni à irú nu ọlọ́run ilé lè yẹn gbogbo ntí wọn ń jẹ ilé gbọ́dọ̀ wà nù lé kèé ògiri ní jẹ ilé àwọn bẹ́ẹ̀dì ibẹ̀ ilé nù. àwọn wọ wọdúrúpù ilé nu kómi ọwọ kíchìnì kódà bíi ibi tí ọmọ sùn ilé nù. nínú pálọ̀ àwọn àgàtẹ yẹn jòkó tí kàsún orí ilé nù. nínú pálọ̀ ni àwọn tẹlifíṣàn tí wọ́n lẹ̀ mẹ́gìrì tí ọmọ yọjú wò lọ́kàn kábàáyé àtàwọn dvd tí ọmọ fi play wá sí àti kùránì ilé nù gbogbo nǹkan yẹn ọgbọ́dọ̀ ṣe sínú ilé ìyẹn ni ó mú ìyàwó rẹ̀ fìdí mọ́lé àyèmáyé obìnrin nígbà tí wọ́n ẹsẹ̀ ń kó fídíò wọ nàìjíríà lọ́pọ̀lọpọ̀ tálíkà yìí tí ní fídíò àyèmáyé obìnrin ló bí àyèmáyé ọmọ àlè nítorí tí ń lọ wo fídíò ńlẹ ẹnìkan wọ́n lọ ẹnìkan fi fídíò sí tóun ọba ti lọ bí iṣẹ́ ìyàwó tiẹ̀ ń bẹ ń bí ọkùnrin lélẹ́yìí ìyàwó tiẹ̀ ti lọ jà. Ja ọ wá ní fídíò ńlẹ yọ wá fi kẹsẹtì sí ìyàwó eléyìí tó wà ní ọwọ ajáde wá yọ wá fídíò lọ́dọ̀ ẹ wá nílé ń dàrú tí wọ́n bá ní gbogbo tí ń wá kínú lé ṣé yọ jáde ara ànáwó ni kọ́ tọ́jú lé bákan náà ìwọ tá a pè ní ọkọ tọ́wọ́ máa jẹ́ ọkọ a ti sọ fún ọ pé kó sì náwó ọ wà níwàá re sẹ́ra àwọn ń wò yìí ngbata nabi fẹ́ ròyìn wọn. sallallahu alayhi wa sallam. ó ní istawsu bin nisa'i khayra ẹ̀yin ọkùnrin nítorí kàfẹ́ báyìí sọ ni pé ẹ máa tọ́jú àwọn obìnrin dáadáa fa innahunna àwọn obìnrin tẹ̀ ń wò yẹn khuluqna min délẹ̀ láti bí egun ọ̀ha ni wọ́n ti dá wọn èyí tó sì wà lókè ibẹ̀ ni wọ́n fi dá wọn òun ló sì wọ́jú ìtumọ̀ ẹ̀ ni pé anabi tẹ́ bá fẹ́ na egun tọ́wọ́ tí wọ́n fi dá wọn yẹn ẹ̀ẹ́rùn egun yẹn ìtumọ̀ ẹni pé bí wọ́n ti dá wọn wọn ò pé njọ́tọ̀ bá lọ fẹ́ sọ dẹni tí ó pé ìjọ òun lọ fẹ́ ṣe é léṣe retí rẹ ó pé lóbìnrin o ànábì ti ní ò pé o ìwọ lọ fẹ́ níwà rẹ fẹ́ fi bá lò ọlọ́run lè dá ìyàwó mi fẹ́ lómi pé so ń dọ̀tí ti mọ̀ fún ọ wàá létò fún dọ̀tí yẹn tẹ́ẹ̀fì máa gbégbé àlàáfíà ọlọ́run dẹ́lò mi mo sọ kan lórí tẹlifíṣàn bọ́yẹ gbọ́ bọ́yẹ gbọ́ mi ò lè sọ bàbá tó bí mi wọ́n fẹ́ yàwó púpọ̀ ara yàwó tí wọ́n fẹ́ nìyà tèmi náà àmọ́ wọ́n sọ ẹni tó bí òun jẹ́ bàbá sọ fún wa wọ́n lọ́ọ̀kanú ìyàwó àwọn tọ́lọ̀ ń fi kẹ́ àwọn àmì wo tiẹ̀ ní kó lè bẹ́ẹ̀ mu kó lè bẹ́ẹ̀ mu púpọ̀ wọ́n ní tọ́ba ti wá bú àwọn wọ́n làwọn náà wà lọ́dọ̀ ńgbà náà tọ́ba wá bú àwọn àwọn náà wà á máa bú tí máa ń bọ̀ àwọn máa bú wọ́n lòdì jọ́ kan lọ́ba dìde sáwọn làwọn náà bá dìde sí i bàbá kan wá ń bẹ́ wájú ilé àwọn àbáyọ̀ wá jáde wá lọ́wọ́ ni àfa abúlé màjídì mo bá àfa ni ọmọ èké mọ̀ ń ọ àwọn obìnrin ń ọ lọ́wọ́ ń bú obìnrin obìnrin dìde sí ọlọ́wọ́ ń dá lóhùn aha iye ṣe bá wọn mọ̀ náà ah, wọ́n níbi àbáyọ ẹ̀ ti bá wọn wí ọwọ́ adùn àwọn púpọ̀ wọ́n làwọn sì ma ọ̀rọ̀ àwọn kọ́ kí wọ́n bá wọn wí wọ́n nígbà tó wáyà làwọn wá ti ní láníyàn pé obìnrin yìí o ètò bu mọ́ lẹ́yìn ìbu ìwà máa ṣe lóore ẹ̀yin ọkùnrin ní n bá sọ̀rọ̀ o tẹ́ bá fẹ́ kí yín máa tòrò ní tẹ́ lónìí sọ fún yíyí o ẹ má rò pé gbogbo àwọn obìnrin dá o tiẹ̀ tó gbésílẹ̀ ọ̀ dá o tọ̀pọ̀lọpọ̀ náà da kálukú mọ́lẹ́jì ẹ̀ ní o bó ti wá mọ́lẹ́jì ẹ̀ ní padà bọ̀ ẹni tí ń nà o bó ti mọ́lẹ́jì ẹ̀ tílé òfin ní dàrú ní sọ fún ọ yìí. bàbá mi wá ní ọba àdìjọ kan lọ́ba tó bẹ̀rẹ̀ sí bu àwọn wọn lọ́wọ́ àwọn wà fún lẹ́sì wọn lọ́wọ́ bẹ́ẹ̀ látàárọ̀ ń bá ìbú yìí lọ ọ̀sán tó àwọn káyìí àwọn darí ó tó kọ́ntínú ó ló ní ìwọ èmi rẹ kò sí lónìí nù ọ̀ sọ̀rọ̀ a kò sí lónìí nù ẹni gbọ́ yàtọ̀ yà sí sáà ìyáálé rẹ̀ gbóúnjẹ wá fáwọn òun nínú kan àwọn bá ń jẹun làwọn ń jẹun lónìí orí nǹkan bó ti gùn ní fún rẹ̀ gùn <laughs> ẹni gbogbo gbogbo ẹ̀ tán tọ́wọ́ àdọ́wọ́rọ̀ lẹ́wọ́ àsinmi àwọn anilagbadza wa wọ́n nígbà yẹn àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ ń wọ̀lú ni lágbadza wa bẹ́ẹ̀ yẹn bá bẹ́ẹ̀ bó ṣiṣẹ́ látàárọ̀ tó bá dalẹ́ iye báyìí lè bó san iṣẹ́ tó o ṣe lónìí yẹ pọ̀ mo wá wọn sẹ́ rẹ ó ṣe déédéé iye báyìí owó sẹ́ rẹ rèé. ọlọ́ọ̀ ni a owó pẹ̀lú ọ̀rọ̀ rẹ ẹ mu wa ìgbà lọ́gbàgbà wọ́n ní kò díjọ́ kejì lọ́ba tó jí lọ́ba tó kò sí pé ṣé mi lọ́ba ẹ̀ṣẹ̀ kìíní ìṣe kìsà fún ọ lónìí lọ́ba tó bẹ̀rẹ̀ wá ilẹ̀ tó sú ó tún sẹ́mi àwọn tó ní wá èbó bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ fún látàrí tọ́ba dalẹ̀ tí èbó bá tún wá ní kó ṣe díẹ̀ sí ọ̀fà táàmù nù lónìí iṣẹ́ rẹ̀ pọ̀ ju ti èbó sojú owó yóò tún san ọ̀fà táàmù orí iye tá a san lánàá ni èyí tó lélé ni òun tó ni wọ́n ní gbòdìjọ́ kẹta lọ́ba tó kò sí àwọn tó wá tọ́jú owó tó tún ju ti àná lọ àwọn ṣe ni làwọn bá tún pè lálẹ́ pé tọ́ iṣẹ́ tòní ojú tàná àti ti wọn ló ní èmi lọ ń dàpọ̀ mọ́ lọ́hùn ọ̀ ń dà mí pọ̀ mọ́ lọ́hùn àmọ́ dà mí mọ́ lọ́hùn ìgbowó mọ́ o ìtúbú ọmọ láyé ìbú òun fún mi lówó ìtumọ̀ ẹni pé kọ́lọ́hùn mú mi àbí ọlọ́hùn ò ní bẹ́ẹ̀ láti ọjọ́ ti bá wọn mọ́. sẹ́yìn lè ṣerú ẹ̀ bí àwọn tiẹ̀ bá bẹ̀rẹ̀ sí bu ọ̀sẹ̀ bọ́ọ̀ yọ̀ kúkú tí ni ìyàwó aisha radiyallahu ta'ala anha. ọ̀la nẹ́bí ọ̀nẹ́bí rí tó fi kú ò láyé kéèyàn oníyàwó mẹ́sàn-án kọ́ máa nàkan nu wọn rí tó fi kú ò tí ogun ọlọ́dà ọ̀la mú ni ẹ̀ la mú mara ni ẹ̀ lọ níwàre pẹ̀lú àwọn ìyàwó yín ẹ̀ mọ àmì wo rẹ̀ fún àmì wo ìyàwó rẹ̀ ọmọ fún èmi ìmí ẹlẹ́kẹ̀ẹ́bù ni ọmọ pẹ̀tọ̀ bọ́lọ̀ ti ní kí. òun ọmọ ṣe ń tiẹ̀ ó fi wá ti bẹ̀rẹ̀ ó ti mọ̀ pé tọ̀ yìí ti bẹ̀rẹ̀ ẹ ẹ omi ni tọba ti ní ó ọ wà fún pé tọ̀ ọ dàbí ẹni pé a máa ra ń jẹ ní tírì ní ogun ilé alágbájá kò ní dùn kò wàhálà lónìí ò ní lọ́lẹ̀ o ò ní pọ̀ lẹ́ni lẹ́gbẹ̀ẹ́ lé kábíyèsí mo sì mọ̀ kó ń jẹ ibi ọ̀wọ́n tọ́lá àwọn ọlọ́ba ni wọ́n ń ta fún mọ wá ara dání fún ọ bẹ́ẹ̀ torí oúnjẹ bẹ̀ ń máa wọ́n torí ẹgbẹ́ lé ọba lọ́wọ́ mọ wá ara tiẹ̀ dání bẹ̀ pé ọ yẹ kó o máa jẹun tọ́ da o ní sọ pọ̀ lẹ́ni kò lè dáná o tọ́ba padà yá yọ padà rí pé a ó dàbí ẹni pọ́kùnrin yìí ti rí òun tán ni wọ́n á fi dáadáa bá yóò yí padà sí dáadáa ẹni tó àwọn tó dáa jù wá lọ òun ni Umar radiyallahu ta'ala anhu ó ní níjọ́ kan ìyàwó òun ṣe òun òun wá ń sọ pé ó ṣe ṣe báyìí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí pariwo lérí ń pariwo léhun lérí ń pariwo léhun lérí bí òun òun wá jáde òun fẹ́ lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sùn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó nígbà tó wọn dọ̀ irú tó léhun kó lé lòun bá ba lé anabi òun wá rí tá anabi dákẹ́ tó jòkó tí ń wòran tí ó lòun bá ní ọ́ ajásí pé òun lẹ̀sìn yìí ò yé ló ń bá ń padà lọlé bẹ́sìn bá yí ọ tí ìmánì bá yí ọ ntíyàwó rẹ bá rí ó ṣe ọ lámójúkú ó sì lẹ́mìíre pẹ̀lú ẹni bákan náà nínú tí ejele ọ dàrú tọ́ ọ bá jọ kọ́ọ̀rẹ́ ọkọ máa ń ranjú mọ́yàwó ń jojúmọ́ kò sóore lára ọkùnrin tí ń wọlé bọ̀ tíyàwó pé wọ́n ti fẹ́ dé eh, ní abató dé nsí àtúndé mọ tí wọ́n tún ní àtúnṣe ọkùnrin rẹ tí ń bá ń wọlé bọ̀ inú ìyàwó ọmọ ṣe kí ni ọ gbọ́dọ̀ wọlé kọ ọmọ aranjú mọ wọn ọmọ ṣàwàdà ọmọ bá wọn ṣeré ọmọ bá wọn ṣàwàdà ọmọ bá wọn ṣe gbogbo nǹkan ara múlé tónu bákan náà. ọkùnrin gidi ọ gbọ́dọ̀ jẹ́ gẹyúran ala zawjatihi kí la ń sọ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ ọ máa jowú rẹ̀ owó jíjẹ ọ sí máa fura sí èyí fura sí ìyàwó òun àti kọ̀ọ̀rọ̀ rẹ̀ nu ọlọ́nu àmọ́ máa jowú ẹ̀ pé a ah, yà alágbájá lábẹ́ sẹ̀rí ọlọ́run obìnrin yìí lo góòlù jáde yìí máa ń lo sọkọ rẹ̀ lọ́rùn ni sórí bó o ti múra tí góòlù rẹ̀ hàn yìí ọkùnrin mi ò wojú rẹ̀ dákun fi nǹkan bo góòlù ìní fẹ́ kún ọ gbà ọ ní ọwọ́ mi oúnjẹ òun nù bọ́kùnrin rẹ ti ṣe nù ọkùnrin rẹ bí ti ṣe nù bákan náà ọkùnrin rẹ yìí máa sọ̀rọ̀ tó dùn. láti fi dùnyàwó rẹ̀ nínú muhammad sallallahu alayhi wa sallam ó lé yàn mẹ́ta tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ òun èso dodo ọ̀rọ̀ tí wọ́n sọ èso dodo bẹ́ẹ̀ ni ẹni tó sọ òun náà èso kùrọ̀ ọ̀rọ̀ tó sọ kì í sọ dodo ẹni tó sì sọ kì í ṣe kí ni ọ̀kan lọ̀rọ̀ mẹ́ta òun òun lọ̀rọ̀ tó kọ́ sọ fún ìyàwó tínúlé rẹ̀ fi ń tòrò bí kò dénú ilé kọ́ máa wọlé yé sí ò sí baba saki kí ló dé ah ọlọmọdé ọpa mi ìwọ yìí náà ni ọlọmọdé ọpa mi ah kí n tèmi sẹbẹ ń bọ láti ibi sẹni èmi yóò sá sọ̀rọ̀ ah ọpa mi ìyá saki ọpa mi ah kí wàá ló dé báyìí alájí kí n tèmi ah, ìwọ náà ni sàjẹ nsinmi náà kọ́kọ́ bomi fún mi náà ah, àmọ́ ntọ́ sórí ọ̀rọ̀ rẹ nísìnyí ìmọ̀ bí ti ṣe mo ń bọ̀ láti ibi iṣẹ́ mo ń wa mọ́tò bọ̀ níbi síríìtì wa yẹn ǹjẹ́ kí n wọlé ọkàn mi kan lọ́dọ̀ rẹ èyí máa ń tó gbé fọ́tò rẹ wá sí wájú mi bí mọ́tò ti bọ́ ọkọ tànù kí n tó rí yọ wàhálà wọn ni mo bá wọlé ìfẹ́ rẹ yìí náà ni ò jẹ́ ń gbádùn mọ́tò rẹ ọjà kọ́ta o o ò sì rí tiẹ̀ ro ọkàn wíbẹ̀ fún náà ni sórí tọ́ba wọkọ̀ rẹ yóò ní ẹ àdúpẹ́ wọ́n ti rí tiwa Allah ńgbà tó lọ bíṣẹ́ tó dé ah ibi iṣẹ́ wa lónìí ṣe díẹ̀ gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì tí wọ́n kó fún mi pé kí n tiẹ̀ sáìn ibi tí mo rò pé mo kí n sáìn sí àṣebẹ̀ kí n sáìn sí musa ń ronú rẹ̀ ìrònú rẹ̀ òye ń gbádùn gbogbo bá a ti ń jẹun lálẹ́ àná yẹn mo wò pé ah kò sì wá bí ìsìn kájọ máa jẹun mo kàn ń sáìn sí ibi tí ó kí n sáìn sí ni òun ló ní à ah, ẹ̀ sì máa farabalẹ̀ inú rẹ̀ dùn o. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run ó ní tí ó pọ̀ lọ́wọ́ ìwọ ọkùnrin tó fẹ́ tó lé tó fẹ́ kí lè rẹ máa ṣe kí ni ó máa wí bẹ́ẹ̀ fún tínú rẹ ó máa ṣe kí ni kìí ṣe pé kọ́ ọ máa lọ ń yàlè kọ́ wa pẹ́ ń kọ́ ọ máa pé tiẹ̀ lóńdò tó fi pẹ́ o yìí kí n sọ bákan náà inú tí a fẹ́ kọ́ ọ máa ṣe fún ìyàwó rẹ sẹ́ra àwọn obìnrin bọ́lọ̀ ti dá wọn ẹ̀mí wọn fúyẹ́ ntí wọ́n bá rí ni wọ́n ń bá lọ ntí ò ní yẹnu ọmọ gbóná tí ò yẹnu léèrè ọmọ da òun ni kọjá sí pé ìyàwó rẹ ọ máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èyí sọ obìnrin lẹ́kọ̀ọ́ máa bá kébékébé káàkiri bẹ́ẹ̀ bá dẹ̀ sọ lẹ̀ṣẹ̀ tọ́ ni ó he ìyàwó rẹ ọ lọ fi sáàrin àwọn àfa ẹlẹ́sìn kì í sọ àwọn àfa tí wọ́n ń ṣe oògùn fáwọn èèyàn tí wọ́n ń bóbi olóbìnrin sùn àwọn kémi ń wí o. àwọn àfáà kan wà tó yẹ pé wọ́n ń tírèdì àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ lọ àwọn àfáà báwọn wọ́n pọ̀ láàrin àwọn àfáà alùsùnẹ́ wọ́lìjàmá kọ́dà àwọn míì náà ń bẹ tí wọ́n dájà mọ́ obìnrin lẹ̀ tó ṣe pé kì í ṣe pé wọ́n ń kàn kájú tí wọ́n máa ṣàlàyé fún ọkọ yín yẹn ọlọ́run ní pẹ̀lú ọmọ yín yẹn yín ní pẹ̀lú ẹbí ọkọ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú kínní bẹ́ẹ̀ ṣe pẹ̀lú kínní tí tóun náà máa gbọ́ wá sí tí ṣe kínní tí tó bá ṣe bí àwọn ẹgbẹ́ ìṣùbà he àwọn ẹgbẹ́ eléṣù wà àwọn ẹgbẹ́ kí lọ kó ṣe tí wọ́n láwọn ń ṣẹgbẹ́ ayé tí wọ́n bá fi lé he tọ́ bá bá wọn lọ ìwọ lọ́sọ̀ọ́ tì inú lílé ọmọ gbóná torí wọ́n máa kọ́ ń kọkúkọ́ anabi musa aleyhi salatu wa salam ń darí bọ́jọ́ kan lókè túrí sẹ́yìn náà ọwọ́ pàdé ṣètọ́n ṣètọ́n ló dùn àwọn rànkúmí bíi mẹ́rin márùn-ún ń kó lọ́jà ó lóun fẹ́ lọ lè ta musa ní ṣètọ́n kí ló ń lọ ta ọlọ àwọn nǹkan tó ń fẹ́ ta rè ibo ló ń kó lọ ọlọ́jà ibo lọ́jà rẹ ọlẹ́ ayé lọ́jà tòun àwọn wo lọ́ọ̀tajà fún ọlọ́mọ ànábì ádámà kí ló wọn lọ ta fún wọn ó ní eléyìí àbòsí eléyìí àbámọ̀ eléyìí jàmbá eléyìí ìlara ta ni àlẹ́ eléyìí lọ́wọ́ rẹ ó ní wọn ó dùrà tí n bá ti dáyé wọn ó dùrà ibo ni wọn lọ ó lóun fẹ́ ta àbámọ̀ fóbìnrin sẹ́ẹ̀rì tó mi méjì mẹ́ta bá jòkó lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ láàrin ara wọn bọ́lọ̀ ti dá wọn pẹ̀lú bí wọ́n ti díìlì pẹ̀lú ọkọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ìwọ̀n ń bẹnu wọn ti ń gbọ́n ń bẹnu wọn ti gbọ́n èyí bá gbọ́n mọ̀ pé báwọn ti sọ̀hún lọ́mọ kò ní délé kó fi wà ìbí wa rò pé bí wọ́n ti ń sọ fóun yẹn bẹ́ẹ̀ làwọn náà ń ṣe ní ilé ọkọ wọn òun ò délé yọ́yọ́ wà ọba tí wàá yọ wa ọkọ díìlì pẹ̀lú ẹ̀ rìsọ́ọ̀tì ẹ̀ ọkọ lè jáde bọ́kọ bá lè jáde yọ wa àwọn aṣọ fún pé àrùn ọtó bá ń yọ wa ní ha bí mo sì mọ̀ ni kí n má gbọ́rọ̀ sí wọn lẹ́nu ló fi jásí pé yẹn fi tu obìnrin lẹ̀ kọ́lọ̀ ọjọ́ yẹn gbẹ́kẹ́gbẹ́ èèyàn fi sáàárín ẹgbẹ́ ẹ̀sìn tí wọ́n ti máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀ràn yàn rẹ ni ní ọ̀ràn yàn rẹ fóbìnrin tí lèrè òfin ní dàrú ìyàwó rẹ ọmọ apọ́nlé ni o kò sóore fún ọ níbi kọ́ ọ máa pè ìyàwó rẹ ló kọ́ ọ à ń pè sáàkì ìyàwó rẹ lójú àwọn àlejò ọ̀sàpọ̀lẹ́ ń bẹ anabiwa muhammad ọ wà lọmọ forty nine years ọ wà fẹ ọmọ seven years ọ wà ní forty nine ọ fẹ ọmọ kínní ọmọ seven years wà kó wọlé lọ́dọ̀ rẹ̀ ńjọ́ tọ́mọ yẹn di. nine years òun di fifty one years tí ọba wa pè ló kọkọ tí ọba wa pè ìyàwó yẹn sẹ́mi ọkọ máa nì bí kí lọ́fẹ̀ẹ́ jẹ́ sí ọmọ ọmọ tí ọba wa pè kò pé ló kọrí yọ máa pè ní yahumera ọlọ́mọge mi kékeré yaash olùbásẹ̀mí mi ẹ wo èjì tó wà láàrin wọn anabi ọwa bíldì gáàbù ọwọ́ asọ́ di kíni ẹgbẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ kọ́ ọjọ́ máa kíyàwó rẹ ọjọ́ máa yẹ ntí kọ yẹ kọ́ máa pè ló kọ́ ó wò ó kọ́tọ́ da tó máa pè tí nìyọ́ máa ṣe wa ònà ní sáà ń bọ̀ o. sórí ìyàwó tiẹ̀ náà rẹ tó ti darúgbó òun bó ti darúgbó òun náà ò ní máa pè ìyá arúgbó yìí ò sì ní máa bà nínú jẹ́ da ọ máa fi ṣe kíni. ẹlẹ́yinjú ẹgẹ́ òun ló ní sá alájí ń gbé wá o ìyá arúgbó. tó o bá ti ń pè bẹ́ẹ̀ inú rẹ̀ ọmọ ṣe kí ni inú rẹ̀ ọmọ dùn ní lọ́dọ̀ rẹ̀ ọmọge ní ó lè darúgbó lójú ara ta ó jẹ́ ọmọ ní feeling pé òun sì ń ṣe ni òun resist òun sì òun sì ṣẹ́kù síbẹ̀ òun ọ̀wà abandoned ọ̀pá òun tì. ọ̀pá ń tì ó jẹ́ ọmọ ẹni fílìm bẹ́ẹ̀ bóun sì ń jẹ́ ìyàwó lọ́dọ̀ rẹ̀ anabi Muhammad kò pe àwọn ìyàwó rẹ ló kọrí ìdá wọn pè ní kí nínú ọmọ tòrò ọmọ da ìyàwó ọmọ ṣe ni kò sóore ń bí ọkọ tí ń pè ìyàwó ló kọ o kò rárá da pè ní kọ tọ́ ọmọ pè tínú ọmọ ṣe tí ọmọ dùn ọmọ ẹ jọ máa jẹun kò sóore níbi ọkùnrin tó wá ní ìwòsàn jẹntọ́ ìjọba ń gbé tèmi tèmi tèmi bẹ́ẹ̀ wọ́n yé sọkùnrin gidi. ìyàwó Aisha tá a pè lọ́mọ ọdún mẹ́sàn-án tá a pè ànábì lọ́mọ fifty one years ó ní òun àtànábì àwọn ọjọ́ jẹun nínú abọ́ kan náà ni ọ̀là ànábì ó wá jẹran yóò wá mẹ́ran òun yóò fi sí òun ní ẹnu bóun náà bá tún jẹ́ tó bá kéegun òun ó tún wá kegun sallallahu alayhi wa sallam. ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ tiẹ̀ ni pé wò ó sì lọ́ọ́ jẹ́ ń tọ́jà ń gbé tèmi kì í rè gbogbo ń ti múlé gbóná gbogbo ń ti dalérú nù ìwọ arákùnrin tọ́fẹ́ rẹ máa tòrò ìyàwó rẹ ọ wá ijọ fún tẹjọ máa ṣe ni. sallallahu alayhi wa sallam. wa ní bisi. odidi ọ̀sẹ̀ kan méjì òbí sí ọkàn àbándo ẹ̀ sínú ilé àbóhùn náà ń lọ lọ́tọ̀ ìwọ ń lọ lọ́tọ̀ ẹ̀ kàn ń pàdé lọ́sọ̀ ẹ̀ ẹ wá dájú jẹ ara yín ní inú ilé àkọ́dá abẹ́ ẹ̀kọ́ bá súnà mu anabi muhammad. sallallahu alayhi wa sallam. ìmọ̀ múyàwó rẹ̀ jáde tí ma wá múyàwó rẹ̀ jáde lọ ìjọ kan ló múyàwó jáde sọfíyà ló mú jáde ní madina ní ba anabi wa múyàwó rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ wọ́n jọ wá rìn káàkiri madina wọ́n kàn ń ṣe fàájì kí lásán àwọn sábẹ́ méjì wá rí wọn báwọn sábẹ́ ohun tí wàá rí pé anabi rí àtòbìnrin wọ́n bá họ anabi wa ni à ẹ wá ẹ wá ẹ wá ẹ wá nísìlẹ̀ bọ́ sí kọ̀rọ̀ lẹ́ẹ̀ma lọ́sọ̀ tí ọ̀dà nípa mi yìí o ẹ wá wo ìyàwó mi ni Sọfíyà bíntu èmi àti ẹ̀ lájọ́ ṣe fàájì jáde o bó o ní tiẹ̀ jẹ́ tọ́ ọ̀rá yè fún ìyàwó rẹ̀ so tó anabi ni anabi yìí náà látẹ̀lé wà lìjẹ́ náà ó tó ọ̀ wáyè fún ìyàwó rẹ̀ tí a bá ní wọ́n ní nǹkan sẹ́ńlẹ̀ wọn ẹ jọ lọ́ọ́ ọ̀fà lọ́wọ́ òun náà ọ̀fà lọ́wọ́ inú rẹ̀ ó dùn. ẹ bá ti dé lóyún pé àwọn dáàdi sáàkì náà wà ẹ wá kí wọn inú rẹ̀ ń dùn ni o. ẹ bá dijọ́ tọ̀ bá aráyè ó di tí ọmọ bínú ló fi mọ̀ pé inú rẹ̀ dùn jò ní. dijọ́ tọ̀ bá ní mi ò ní ráyè lọ lónìí ó di tí ọmọ bínú tí ó ní ẹ̀ ráyè kíni ẹ̀yìn ráyè tèèyàn ẹ̀yìn ẹ̀ ti máa ṣe náà nu ẹ̀yìn ojoojúmọ́ tíjó ní tọ́ tẹ̀lé lọ́nu rẹ̀ ń dùn sí i amakọ wa sọ ìyàwó rẹ lẹ kí wọn nìkan máa lọ ẹlòmíì tẹ bá rí mùsùlùmí mi títì ìyàwó rẹ ọmọ lọ́wájú òun ọmọ bọ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ òun ọmọ lọ́wájú ìyàwó ọmọ àtẹ̀lé bí ọmọ ọ̀dọ́ lẹ́yìn Islam kọ́ yẹn o tọ́ba bẹ́ẹ̀ kí inú olóore ó tòrò ọ́ fàyè lè fún ìyàwó rẹ tọ́ ọmọ tẹ̀lé káàkiri inú téèyàn fi gbádùn obìnrin ẹ̀tọ́ tó fún súnsúnmọ́ rẹ̀ lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run ìyàwó kọjọ́ràn yàn fẹ́ni tí ò lè súnmọ́ mi o ìyàwó fífẹ́ yìí sọ̀ràn yàn fẹ́ni tí ò lè súnmọ́ obìnrin nítorí ti mú ọ fẹ́ ìyàwó sílé ọ máa súnmọ́ sámsám bọ́kùnrin ti súnmọ́ obìnrin tó bá fẹ́ sílé tó súnmọ́ ọ sọ dídàkudà ọ sọ dídàkudà àwọn àfẹ́ péjọ wọ́n ní kí ni reason gan tí wọ́n fi ní kéèyàn fẹ́ yàwó sílé àwọn kan ní reason ni pé kó lè bímọ fún wa àwọn kan ní reason ni pé ká lè máa rẹni bádámọ̀nà àwọn kan ní rárá kó lè máa dáná fún wa nígbà táwọn afa sọlọ sọbọ ibi wọ́n fi kò sí ni pé ní tìtorí pé kóbìnrin yẹn kó má rí ọkùnrin mi ń ta tí ó máa ṣe sìná kí wọ́n náà má máa ṣe sìná torí ẹ̀ lẹ́fi fẹ́ ra yín ìdí pàtàkì tó fi fẹ́ bí náà ní kó bá sùn. tí ìbásùn yẹn ọba kúnná kọ̀dá ìmọ̀ tọba lóbìnrin míì ti bá ń jà ẹ wádìí ẹjọ́ ní rí ti ń jà sínú kò sí èrò ló fi pọ̀ lọ wá gun mu ará àjẹ̀bú sì gbó <laughs> ọ wá gbo àwọn oògùn tó dáa pé tọba súnmọ́ ìyàwó yóò pàlàjì ti tó pẹ́ rárá tó kò pásùbọ̀ wọlé kò tó bí ti ń kó tóun ń dòmọ irọ́ nípa o ara ń tí ejele ọ̀dàrú nu tọ́ ọba láàkì síbẹ̀ yẹn ilé rẹ̀ ọ̀fọ́ o ibi tí mo àwọn àgbàlagbà mi rí abẹ́ ẹ̀kọ́ ni ibi yìí tí mo wí hun tọ́ ọba wíìkì síbẹ̀ tíyàwó rẹ̀ bá ṣe sùúrù títí títí títí tí ọba rójú tu ẹ̀ máa yóò fi ọ́ lẹ̀ ó bímọ mẹ́ta mẹ́rin fún ọ yọ lọ ibẹ̀ yẹn gbọ́dọ̀ mójútó ara ntí sẹ̀ríà ni kò mójútó ni gbogbo àwọn anabi ọlọ́run pátápátá ọlọ́run dídì fún wọn lágbára tójú tèèyàn lọ́ni ni wọ́n fi fẹ́bìnrin jọ wọ́n sì ka wọn ọ gbọ́dọ̀ ṣe sìná ìyàwó olóore ọ gbọ́dọ̀ máa tó dáadáa ara ntí ejele ọ dàrú tí máa fi tòrò ní kọ́ ọ máa tó dáadáa bọ́ọ̀ bá ti ń tó ilé ó sì máa tó. tọ́ọ̀ bá tó mọ́ ilé ò ní tò mọ́ ara ti tó nù ni bákan náà nínú tí múlé tó tí e, e jẹ́lẹ́ dàrú òun ni kọ́ ọ ìyàwó rẹ lé èèyàn pàna ẹ lẹ́ni lónìí bú rẹ sóòrò rẹ ó dùn ni ọ̀la bú rẹ rẹ ó bú rẹ ń bí wà á tiẹ̀ bá ń jà ọ́ máa pẹ́ bàbá rẹ̀ lẹ̀ ni ọ́ máa pẹ́ tiẹ̀ bá ti ti dáadé ẹ̀ tó jẹ́yàn gidi ṣé wà tí wọ́n ń wù yí dání àwọn mọ́mí àwọn èèyàn nù ni àmọ́ kọ́ máa pẹ́ hun tí yàrá lọ́mọ́ràn bí yàrá ti ṣe kọ́ ah, òun lọ sí ọ ìyá ọ èyí fi ìyá panu nínú tí kíyàwó máa rí pé a ah, kò síjọ́ tí ó rò tí nìyóò ní segin ni ṣé torí pé mo fẹ́ ni wọ́n ń gbé bàbá mi yí lẹ̀ tí bá ti ń rí ọ tó nífẹ̀ẹ́ bàbá rẹ̀ inú ó sì máa bí sí ọ ẹ jà tán wọ́n parí ẹ̀ ìjà wọn ò ní tẹ́lẹ̀ mi ẹ̀ torí o ti gbé bàbá rẹ̀ yí lẹ̀ o ti gbé yẹ̀ rí lẹ̀ ẹlòmíì bána rẹ̀ bá wa wá ìwòkuwò ni ó wà náà rẹ̀ inú ọmọ ò ní dùn ntọ́ba mú ọ fẹ́yàwó bàbá ìyàwó rẹ̀ ẹni ọ̀wọ̀ ni lọ́dọ̀ rẹ̀ láéláé ìyá ìyàwó rẹ ẹni ọ̀wọ̀ lọ́dọ̀ rẹ láéláé tí ò ní jẹ́ kí ilé ọmọ dàrú bákan náà nínú tí ò ní jẹ́ ilé ọmọ dàrú èyí máa yẹpẹrẹ ìyàwó ẹ̀ sórí bí ìyàwó tiẹ̀ ti rí tọ́ mọ́lé jẹun bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ yìí náà rí ti mọ́lé jẹ bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ yìí náà rí ti mọ́lé jẹ ẹni tó wá jọkùnrin gidi lẹ́ni tí èyí yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ tó fara mọ́ tí ẹ bá ti ṣe kọjá àlà ni o tó bá kọjá àlà ó rojọ́ ẹ tí o bá ti kọjá àlà ó fara mọ́ amakọ wa pé ọ síyàwó mi ẹ ẹ wọn náà kọjá máa sọ̀rọ̀ lọ yíwọn ẹsẹ yàn wọn náà yàn ìyàwó rẹ ò ní máa yẹ pẹrẹ rẹ lẹ́yìn náà kọ bala ka yìí mu kọ bá mu kọ ọ máa rẹ ìwọ òpònú yìí ìwọ lòsì yìí wo eléri ibú yìí ẹlẹ́sẹ̀ balẹ̀ jẹ́ oníkèrè ọkùnrin ilé ṣètò ilé ò lè tó gbogbo ntí fọ́lérè ìyẹn máa búyàwó kì í máa yẹpẹrẹ kì í máa dọ̀tí ẹ̀ ọmọ wà fún ọmọ pọ́nlé lára ntí múlé tó tíyàwó fi sọra rẹ̀ lẹ̀ fọ́kọ ní kọ́ máa ràn yàwó ẹ lọ́wọ́ kí n mọ gbàlérò pẹ̀lú ìrànlọ́wọ́ kò sí n tó burú gbọ́ mi dáadáa gbọ́ mi dáadáa kò sí n tó burú lábẹ́ ṣẹ̀rí ọlọ́run kọ́ ọ báyàwó rẹ tọ́ ewédú o lè bá àwọn ewédú o lè bá pọnmi o lè bá fọṣọ o lè bá rọ àmàlà o lè bá ṣẹ̀bà anabi wa muhammad sallallahu alayhi wa sallam o kúndà tá anabi anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn bí ìyàwó Aisha léde pé bóòlù ànábì máa ṣe nù lé ìyàwó Aisha ní tá ànábì bá wà nù lé òun ni máa bá wọn lọ àgbàdo òun ni ó wá bá wọn dáná òun ni ó wá bá wọn ṣe búrẹ́dì òun ni ó wá yan ẹran táwọn jẹ ẹ dákun kéèyàn lágbàdo kó ṣe búrẹ́dì kó yan ẹran tíyàwó jẹ ó dáná pé àbí ó dáná pé àwa ní kí wọ́n wéwé dú kó rò fọ́ kó rò àmàlà ó wá ní hà sọ ọ́ ànábì ni sallallahu alayhi wa sallam. èyí ń ta ni wọ́n ṣe tí wọ́n bá ń ṣe fẹ́yìn náà ẹ má sọ dojú ọwọ́ o toríjọ tẹ bí bẹ́ẹ̀ sì bá yí àwọn tá à ń bá sọ̀rọ̀ táwọn ń ṣe fún yín torí pẹ́sìn ni wọ́n máa ṣe kò sí láì fi èyí inú ẹbí wọn tẹ́sìn ọ̀bá yé tọ́ba kábọ̀dà rẹ̀ mẹ́bi títí ń bọ̀ ọ́ fọṣọ àbọ̀kànbí bọ́ba ti kó mẹ́yọ́ lọ ọ̀dọ̀ àwọn ẹlẹ́dẹ́gbẹ́ ẹ̀dàkùn ẹgbàá mi nǹkan kọlu bọ̀dá. bọ̀dá ti jẹ̀fọ́ mọ́mí kí la ṣe ọ̀rọ̀ yóò ṣe é wò ó à màmá ani mo dọ́dọ̀ bọ̀dá mo bá bọ̀dá tó lọ́ọ̀dì tí ń ṣe ewédú kò sí ìyàwó rẹ̀ ńlẹ́ ni wọ́n ní ìyàwó mbẹ́ ńpàlọ̀ tí ń wo tẹlifíṣàn à ìyàwó ní kí ló ṣubú tẹ̀mí ìyàwó ọmọ wa gba ṣòkòtò ń di ọmọ mi yóò gbé tòbí wọ ojú mi kọ́ tí kú rìsọ́ọ̀tì ẹ̀ ni pé wọ́n lé ọ jáde àbí kí wọ́n mójútó wà tí ọkọ rẹ nínú tí sì dalérú tí ń padà bọ̀ wá bẹ́ẹ̀ tí ọkọ̀kọ̀ tí ọkànyàwó òun ni ká máa gbẹbí láyè ìmọ̀ dalérú ń padà bọ̀ wá bẹ́ẹ̀. ǹjẹ́ tẹ̀yìn ọkùnrin kí n sọ̀bọ̀ èèyàn ń robin lọ́wọ́ ni o lábẹ́ sẹ̀rí ọlọ́run ẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ ilé o lè ba gbálẹ̀ o lè ba fọ́bọ́ inú tí múlé tòní tó wọ́n níjọ́tọ̀ bá sí yọ̀ máa yire yóò ní ah tí ìbá tẹ̀lé kọ̀sálà jínlẹ̀ ẹ̀rí wọ́n ti mérí sórí bí ti ń ṣe wọn tó o bá ń ṣe ogun ẹ̀ fún kínú rẹ̀ ọ máa ṣe bínú rẹ̀ bá ń dùn sílẹ̀ ọ̀dàrú ẹ̀jẹ̀ ń da torí àsìkò kí wọ́n abẹ́yìn obìnrin náà sọ tiyín bẹ́yìn bá ń ṣe èyí tí mo ní ẹ̀ ṣe bí mo ti bá a ma mo dá dúró ni o mo dá dúró ni ẹnu bí mo ti dá dúró tí mo bá a ma bẹ́ẹ̀ bá ń ṣe ilé ọmọ ṣe kí ni kí wọ́n abẹ́yìn náà sọ díẹ̀ yín obìnrin ẹ̀yin obìnrin tẹ́ bá fẹ́ gbádùn ilé ọkọ yín tẹ́ fẹ́ kalẹ̀ nílé ọkọ tẹ́ fẹ́ kalẹ̀ kì í wá ṣe kalẹ̀ nìkan òfin ti yín lágbára ẹ fẹ́ kalẹ̀ nílé ọkọ ó di méní ẹ fẹ́ sori rẹ lábẹ́ ọkọ ó di méjì ẹ wá fẹ́ wọ àlìjẹ́nàjọ́ àlìkíámà ó di mẹ́ta ẹ tẹ̀ láti ọkọ àwọn obìnrin kójọ wọn lọ bá nabi wa muhammad. sallallahu alayhi wa sallam. wọn ní ya rasulallah ilé òjíṣẹ́ ọlọ́run àwọn ọkùnrin rèé ọba àlekè ọlá ṣe jihad lọ́ràn àyàn fún wọn tí wọ́n bá lọ tí wọ́n bá kú sọ̀hún wọ́n wà lìjẹ́ náà bí wọ́n bá lọ tí wọ́n darí wálé wọ́n wà lìjẹ́ náà àfààyè lọ wọn làyè wà lìjẹ́ náà wọ́n kú wọn kú wọ́n wà lìjẹ́ náà àwa obìnrin iṣẹ́ wo làwa náà máa ṣe tí ó dàbí eléyìí táwa náà fi wọ́ọ́ anabi ní ẹ̀yin tẹ́ wá bá mi abuligi kulamalaki tìmínà nìsa gbogbo obìnrin tẹ́ bá ń pàdé ẹ máa sọ fún un pé anatọ ata aziwaji kunna kẹ ẹ máa lọ lè tẹ láti ọkọ tìyín náà tá a dìlù dáàlíkà ó ṣe déédéé kẹ ẹ lọ jihadu kẹ wàlìjẹ náà ni omi kómi tí ọba tẹ láti ọkọ kò ní rálìjẹ náà Ọlọ́run I have my certificate obìnrin bùnú graduate ni mi ò lè chance mi òbí ebu ni mi ò wá sẹ́rú o òbí ebu ni èso obìnrin kọ́dà òní láti jẹ́nu ọlọ́run obìnrin rẹ tọkọ ń ṣe ogun tí mo ní ó ṣe yìí tọkọ bá ní ìyá sáà kí lẹ kí n ṣe àná ah, sinmi àyẹ̀jẹ̀ yín ṣe sáà ìyá ààrẹ ń bì náwó lánàá kí ni mo fẹ́ wá sí ọkọ mi ò yọ̀ǹda mi. anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ó ní ìdásọ́ láti lè mara àtọ mo fẹ́ kẹ́ ẹ máa kàntí mo fẹ́ sọ yìí o ẹ máa kàntí bá ti ń wẹ̀yìn obìnrin. anabi ní ìdásọ́ láti lè mara àtọ kamsaha tí omi bá kí wákàtí márùn tó pé odi méní wákàtí márùn odi méní wàsọ́ọ̀mù ti sára ha tọ́wọ́ àgbà ramadana odi méjì wà á fi sọ́tí fáríjà ha tọ́wọ́ sọ abẹ́ tí o ṣe sìnà ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ni wá ni pé wá àtọ́ àti zawújà ha tọ́wọ́ àtẹ̀ láti ọkọ̀ ẹ̀ ó di mẹ́rin anabi lóbi tọ́ba ṣe mẹ́rẹ̀ẹ̀rin yẹn qila laha yawm al-qiyamah tọ́ba dijọ́ àlìkíyàmà wọ́n sọ pé udkhuli al-jannata min ayyi abwabi al-jannati shi'ti máa wà al-janna lọ ọ̀nà tọ́ba sì wọ́ ni kó gbà wọlé. Allah ẹ wo nǹkan ọlọ́run wa mú àṣẹ ọkọ̀ fóbìnrin ó fi ṣe déédéé wákàtí márùn-ún ọlọ́run má ṣe ọkọ kọ́tẹ̀ láṣẹ ọkọ fóbìnrin ó fi ṣe déédéé àwẹ̀ ìtumọ̀ ẹni pé lẹ́yìn ọlọ́run ta lọ́kàn ta ló nìrun ta láwẹ̀ ó ṣe wá má ṣe ọkọ wá fi ṣe déédéé irun àtàwẹ̀ ọmọ pé fi ń yí ọdún pé lẹ́yìn òun ọlọ́run ọkọ ẹ lọ́kàn sọkọ òun ni ọwọ́ apàṣẹ ni ó yí padà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ẹ̀ máa yí àṣẹ ọkọ padà kì í sóríire o ṣé àdìsí tí mo mú wálẹ̀ kan tí mo láwọn obìnrin lọ́ọ́ bá nàbì tá nàbì sọ fún wa pé ẹ̀yin náà máa lọ tẹ̀lé àṣẹ ọkọ yín ó ṣe déédéé kẹ́ lọ jihad nígbà tá nàbì ó parí àdìsí yẹn ànàbì ní ọ̀rọ̀ yẹn máa ń bà mí lẹ́rù gan o ànàbì ní wa qalilun min kunna man yaf'alu díẹ̀ nu yín ni ó lè ṣe é ìgbà tá ń sọ fáwọn obìnrin tí wọ́n bá lò gbà pé díẹ̀ nu yín ni ó ṣe ṣé díẹ̀ ń lè ṣẹ́kù bí a ah, mo fẹ́ wọnú omi díẹ̀ tá nàbí wí tí ó tẹ̀lé àṣẹ ọkọ tí ń jásí pọ́gọ́rọ̀ obìnrin kò ní tẹ̀lé àṣẹ ọkọ ọlọ́mọ ṣe tiyín bẹ́ẹ̀ àkọ́kọ́ òfin nu lẹ́yìn ni ọjẹ́ nire ó tẹ̀lé àṣẹ ọkọ púpọ̀ tẹ̀lé tẹ́ bá ń tẹ̀lé àṣẹ ọkọ ó tún jẹ́ rere fún yín ọkọ rẹ wọn travel lọ ọ wá ní ìyá alágbájá kí lọ fẹ́ ó ní tẹ ẹ bá fẹ́ ó ní lópin ìgbà tí ń tọ́jẹ tó mú wa nulẹ̀ ìfẹ́ kọ́ lọ bí kankan tí fi dé ìyàwó lórí bẹ́ẹ̀ ọkọ ń lọ tán ọkọ fẹ́ lọ́sẹ̀ kan ọjáde ńlẹ̀ tán jọ́kejì bàbá ìyàwó kú gbogbo ẹbí wa ń sọ pé kò gbọdọ̀ mọ́ wá síbi òkú ọlọ́kọ mi ni mọ́ jáde. ọkọ tó lóun ọlọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kan di méjì ọ̀sẹ̀ kan di mẹ́ta ọ̀sẹ̀ kan di mẹ́rin nígbà ọdọ́sẹ̀ kẹfà lọ́kọ tó dé gbogbo aráàlú tí wọ́n á ń bú ẹlẹ́hà yẹn pé irú ọkọ wo ló ní ọkọ olérí bú tó ní ọmọ wo ogun wa bá rẹ̀ wọ́n sì kú tán wọ́n ṣe jọ́ kẹjọ wọ́n ṣe jọ́ kẹta kò yọjú ogójì ọjọ́ kò yọjú irú ìmáàmù lu ọlọ́run wá fi àmì hàn ọwọ́ alálàá bàbá tó kù wá lọ sọ fún mọ́mú pé tọ̀ kọ́ dákun kọ́ máa bá àwọn sàdúrà fọmọ àwọn tó wà nù létí ọ̀jáde wíwọ tó ń wọ sàárè dèédé ìyá ọlọ́run lòún ṣe àwọn mọ̀láyìí káwá fèsì pé ẹ má fi yà o torí pé ọmọ rẹ̀ tọ́tọ́tọ́kọ́ tó fi lọ́kọ ọmọ yẹn ń bẹ lábẹ́ àṣẹ ọkọ ọmọ yẹn ò jáde lábẹ́ àṣẹ ọkọ kí bàbá yẹn máa wà nù kẹ́ lópin ìgbà tọ́mọ rẹ̀ ń bẹ lábẹ́ àṣẹ ọkọ bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ sí ṣe wọ́nà wọ́nà nísìnyí ó tún máa fi àjẹ́ àbádà tìyà rẹ ni. ẹ̀yin obìnrin ìtẹ̀láṣẹ ọkọ ṣe kókó òfin ti yín àkọ́kọ́ nù òfin yín ẹlẹ́ẹ̀kejì sísọ abẹ́ yín abẹ́ tọ́lọ̀ ń fún yín yẹn ẹnìkan ò lè sọ obìnrin ọ̀sán kan yìí ẹ ẹ jẹ́ nsáré pé tàn kan ọ̀pọ̀ nílẹ̀ ní kókó arákùnrin kan bẹ bíyàwó yẹ bá ti lọ kúsẹ́ yọ lọ́lọ́ ṣe sìn náà bíyàwó bá ti lọ obìnrin wa ń pè à ń ṣe ń pò ń ṣe ń ṣe ń tọ́ ń ṣe ọwọ́ á ní ń ṣe ìjọ tí bá wá ṣe ojú rẹ ni ó ṣe wọ́n àtúntò tún máa kí mi pé pẹ̀lẹ́ tí tún máa dọ̀ lóhùn ó ní ojú òun àkùsí tọ́jọ́ ò lè ṣe ó ní ṣe lójú rẹ tọ́ máa wò báyìí tí máa ṣe tó ní tó ṣe tó tún máa kí mi wọ́n ti dágbére fúnra wọn wọ́n tún ká ọjọ́ ti lọ níjọ́ tí ọwọ́ àṣe ọkọ wa dúró báyìí wá ń ọkọ wa ń wò ọba déjọ kan lọ́ba ní inú rún o inú rún o inú rún ọkùnrin pípẹ̀lẹ́ kí lọ́ọ́ wàá lò sí ẹ fi yọ̀ sómi ẹ fi kán sómi ẹ sì gba ọ́sà sí gbogbo ẹ̀ wọ́n sàn gbèrè ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọlọ́sẹ̀ mọ̀ pé ń jọ̀ǹjọ̀ ń kọ̀ dẹ̀ sí àwọn bẹtírọ̀mù tá a ti ń yàgbẹ́ nǹkan kan tọ́ílẹ̀tì ò sí wọ́n máa ń wọnú gbó lọ sí i ó ti sọ fún èèyàn bú tí wọn jọ fẹ́ ṣe bàjẹ́ pé dúró dè mí ń bọ̀ lọ́kọ́ bá gbé fìtílà lọ́ba tẹ̀lé lọ́ba ní ẹ dúró dè mí bí lọ́kọ́ bá gbé fìtílà ń bí ìyàwó bá lọ sọ̀hún eléyìí ibú ọkùnrin tó ń dúró dè náà wà ń bẹ̀ ìyàwó bá ń ṣe ẹ̀ẹ́n lọ́kọ́ ń pẹ́ pẹ̀lẹ́ ẹ̀ẹ́n lọ́kọ́ ń pẹ́ pẹ̀lẹ́. ojú ẹ̀ ni àbójú ẹ̀ kọ́ ojú ẹ̀ ni. inki àbí òkì. inki sẹ́yìn lè yẹn wà lẹ́yìn ọ̀sọ́bìnrin nígbà ọlọ́run fẹ́ ròyìn obìnrin rẹ̀ ọlọ́run fẹ́ àwọn obìnrin rẹ̀ ó ní wàlẹ̀ hafidọ́tù lil ghaibi bima hafidallah obìnrin rẹ̀ lóbìnrin tó sọ́kọ̀rọ̀ táwọn ọlọ́run fi sọ́nà tó jẹ fún un bóbìnrin ọba sọ̀rọ̀ ẹnìkan ò lè sọ ṣe wá lóbìnrin tí bá ń ṣe sìná eléyìí bó obìnrin o àṣẹ ọkọ nàmbà wán ẹlẹ́ẹ̀kejì kẹ́ sọ abẹ́ yín nàmbà túù gbogbo ọkùnrin kọkùnrin tí sunsun mọ́ ọkọ rẹ̀ tí ó bá tẹ́ lọ́rùn mọ́ tí ó bá fi sèse náà kọfọkọ rẹ̀ èyí wá kún o lábẹ́ sẹ̀rí ọlọ́run ọkùnrin ọkùnrin èsèsì náà obìnrin èsèsì náà o kẹ́ ẹ kúkú fọkọ́ lẹ̀ ni ó lóore fún yín wájú ọlọ́run ju kẹ́ ẹ máa ṣèṣì náà lọ tìyín di mélòó ẹlẹ́kẹta lábẹ́ sẹ̀rí obìnrin yìí jáde ńlẹ́ láì gbà yọ̀dọ̀ ọkọ ntọ́ kéré jù ní kọlọ́ra yọ àbí kọlọ́ fẹ́ ra mangi anabiwa Muhammad sallallahu alayhi wa sallam olóbìnrin kóbìnrin tí n bá ń jáde lọ tí ó gbà yọ̀dọ̀ ọkọ tẹ̀lé anuha alimalayikatu hata atẹ́rìjìyà gbogbo malayikọlọ́ wọn ma ṣe pèlè tí ó fi padà ní èyí ń lọ fà tóbìnrin mi fi ń bímọ kọ́ torí pé jojúmọ́ ni màláyíkà ń ṣe kí ni ń ṣe pẹ̀lẹ́ yóò ní kí lọ́ọ́ kàmí pẹ̀lú jẹ sóun náà wọlé bọ̀rọ̀ ni èmi ń lọ ń tèmi nu ìpè màláyíkà tẹ̀lé ọlọ tẹ̀lé ọbọ ni tó kéré jù ni kọfẹ́ lọ́ọ́ ra mangi ọ tọrọ yọ̀ǹda kọfẹ́ lọ́ọ́ ra yọ̀ ọ tọrọ yọ̀ǹda ọlọ́run tiẹ̀ tó ti wá ṣègbè rọrùn ó pèlè dáńsẹ̀ ti ni pé ẹ̀ẹ́ alájì wọ́n máa ń ṣe lọ́wọ́ nísìnyí ọ̀tán lè mo fẹ́ sáré ra yọ̀ǹda kejì bọ́ọ̀ sọ fún un náà ọ lọ wá sọ fún un kó fi yọ̀ǹda sí i sórí bó ti mọ tí mo sọ̀hún tó o bá fi lè lọ́ọ́rú ẹ̀ tó o bọ̀ màláìkò ó ṣe pẹ̀lẹ́ ọ ló fi jásí pé tiyín le ju tiwa lọ díẹ̀ nu yín ló sì lè ṣe é ńgbà mọ sọ́ọ́rì sẹ́ni mímọ̀ pé iyọ̀ ṣé nǹkan ọ̀sáfà yìí iyọ̀ tí yẹ́ra lékejì bẹ́ẹ̀ sì ni òfin Ọlọ́run ni ṣé bẹ́yìn ọ̀bá rẹ̀ ni ti ń kírun rí téèyàn ò kírun rí tí yóò sì rẹ̀ ni ti ń kírun rí tọ́wá wó sòsòsòsò tọ́wọ́ ajámu ẹnìkan tí kàn ń ṣe báyìí tí nà ló ti ṣe báyìí kí ni ó pè ń ṣe yóò lọ ya wèrè pé kí ni ń ṣe léyìí tí ń ṣe báyìí tí ń ṣe báyìí kò ní mà pé ń kírun ni bọ́ọ̀lù òun náà ti rí nu obìnrin tí máa ń gbé fóònù pé alájì mo fẹ́ sáré ra ẹ̀lú alájì ọ̀rẹ́ mi kan wá kí mi ńgbà tẹ jáde ń sin o ṣé kí n sìn ẹ dákun kí làwọn yòókù rẹ ọmọ pé ọ̀dẹ̀ bẹ́ẹ̀ sì ni kì í sọ̀dẹ̀ òfin Ọlọ́run ní ń ọdẹ gbọ́dọ̀ pamọ́ torí kílè rẹ lè tó mo fẹ́ bi ọ́ léèrè ṣé wọ̀nyàwó tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn bó inú ilé bó ni ó rí irúfẹ́ wo lọkọ lónìí sí ọ ani yóò gẹ̀gẹ́ bá nípa kan yóò ní mo jẹ́rìí ìyàwó mi kọ́dà bí ọlọ́ọ̀tọ̀ yọ sọ fún mi ìdí múnú létò náà nù ó di mélòó ẹlẹ́kẹ̀rin obìnrin tó bá fẹ́ gbádùn lé ọkọ yajibu an takuna qani'atan bima razaqahu allah subhanahu bima razaqahu allah zawjahu subhanahu wa ta'ala yóò láyọ̀ kan pẹ̀lú ntọ́lọ́mbà ṣe fọ́kọ ẹ̀ ọkọ ẹ lè rí ṣe ó lè má rí ṣe ẹnu ntọ́lọ́mbà ṣe fún ọ̀yà yọ̀ kan pẹ̀lú ẹ̀ fúláàtì ẹgbẹ́ yín báyìí tí bá ń pa ògùn fẹ́ ojoojúmọ́ tọkọ tiẹ̀ sì ń ra pamọ́ wọlé bókun fún èèyàn bá ń rùn sí ọ táwọn obìnrin bá ń wọṣọ oní ten million bọ́kọ̀ rẹ bá ra oní one naira fún ọ ó sì yọnu pé n ti pọkọ mi ká lọ́ra fún un obìnrin tó bá fẹ́ kílè òun ó tó yóò ya yọ ọkàn pẹ̀lú ntọ́kọ bá ní o yóò ya yọ ọkàn pẹ̀lú ntọ́kọ bá rí fún jẹ torí fún mu torí náà ẹ̀ tó dira fún un àyíyá ọkàn yóò máa da lérú ọ̀pọ̀lọpọ̀ omi lọ́sọ̀kọ́dọ̀ lè lọ́gbẹ́ lórí ibú ọwọ́ ara rẹ ṣe ń tẹ́gbẹ́ rẹ ń ṣe rèé ọ̀pọ̀lọpọ̀ omi ní sọ̀rọ̀ burúkú sọ́kọ tí mọ́kọ́ lọ kọ̀mìtì ntí ọ̀yẹ́ kó wù nú wa yóò wù ẹlòmíì dolè ẹlòmíì dó jìbìtì ọ̀rọ̀ burúkú tíyàwó ẹ̀ ń sọ sí lọ́sọ́dà bẹ́ẹ̀ pé ìníyì lọ́dọ̀ yàwó mi nígbà tí ì rí ṣe jojúmọ́ ni yàwó mi yẹ̀yẹ́ mi obìnrin mi mi tọ́ yẹ lérí ibúdé yóò tún káwọn ọmọ jọ yóò sọ fún mi bàbá yín èsì èèyàn gidi o ẹ wo njọ́ tó ti bí yín kọ̀ọ̀rọ̀ Aseko epo wọn náà ló ń ṣe gbogbo ẹ o ní ma sọ pé ẹ ṣàdúrà fún baba yín o ṣe bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tó fi dáa fún ọ abẹ́ lọ́wọ́ tó fi dáa fún ọ tí wọ́n fi ń rí ṣe tẹ bá fẹ́ kílẹ̀ yín ó tó tẹ ẹ fẹ́ máa yanjú wàhálà nulẹ̀ ẹ lọ lè yáyọ ọkàn pẹ̀lú ntọ́lọ́mbà ṣe fọkọ yín ẹ má nàjú wò ta àyè yáyọ ọkàn ìmọ̀ dalẹ́rú ó di mélòó ẹlẹ́karùn-ún tí ò ní jẹ́lẹ̀ yín ọmọ dàrú bọ́kọ bá lọ yá ọ̀ ní ọ̀yá ọkọ ni mo fẹ́ súnmọ́ ọkọ wa pé èmi ò ṣe èmi ò inú ti da lérú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì kò ní èrò sínà ní o ti fẹ́ yàwó omi ìgbọ̀n òṣè sínà rí ó sì fẹ́ yàwó ìyàwó wa ń pẹ́ lónìí ya lọ́la ń ti sọnù ń ti sọnù ó sì pé ìwọ lórí ti ẹ̀rọ ṣe bí wọ́n ń njẹ́ ọba ti bẹ̀rẹ̀ sí nípa ìjọ òun ni ò ní rí tiẹ̀ rò mọ́ tí ọba rí tiẹ̀ rò mọ́ kí ni ilé ọmọ ṣe ilé ọmọ dàrú ni ìyẹn la anabi ṣe ń sọ fún wa pé ayyama mura'atin anabi ni obìnrin kóbìnrin da'aha zawjuha ila al-firash tọkọ lẹsọ fún pé jẹ́ alẹ́ rí bẹ́ẹ̀dì ká sùn fa abat tọ́wọ́ lòun sùn tẹ̀lé anu hal malaikatu atta tusbiha gbogbo màláìkọ ọlọ́wọ́n máa ṣe pèlè tílẹ̀ ẹjọ́ ní òfin mẹ́ni nínú tí múlẹ̀ ní kí ọmọ kọrun fọkọ tọ́ bá ti kọrun fọkọ ilé rẹ̀ ọmọ tòrò àmọ́ tọ́ ọ bá ń kọrun fún yóò bọ jàmọ́jú ni nígbà bá wá jàmọ́jú tẹ́ ẹ tún kálá lọ jagbajagba tẹ́ ẹ tún wọlé lálẹ́ jagbajagba ṣé ilé rẹ̀ ń tónu ṣé ilé rẹ̀ ń tónu lẹ́yìn kọ́kọ́ bọ́ ọjà ẹ tó kájà wàjà gba màláìka tó ń sèpèlè ọ ṣebí tí màláìka ilé tí màláìka ń sèpèlè yàwó bẹ̀ sílẹ̀ òun tó inú ti ń dalé runu ó di mélòó ẹlẹ́ẹ̀kẹfà bẹ́yìn obìnrin èyí kó lábẹ́ sẹ̀rí ọlọ́run ọ lẹ́tọ̀ ọkọ máa fi inú ilé tọrọ láyé ìgbà ọkọ nígbà tọkọ rẹ ra kó sẹ̀mó wálé ọ̀ra iye tí ń gbà níye bí tiẹ̀ ti mọ́nu ó dẹ̀ ti bọ́jẹ́tì ọwọ́ adélé ìwọ sọ pé ńgbà tí àbúrò yá rẹ wá o ti gbèsè mọ́tò kù fún àbúrò rẹ kan wá ó ń lọ skul eh, ẹ̀ lówó lọ́wọ́ gbogbo wà nílé o ti kó fún un ọba ṣẹlẹ àmú anabiwa Muhammad olóbìnrin kóbìnrin fi lè kó ẹrù ọkọ tọrọ oúnjẹ ilé ọkọ ẹ̀ tọrọ tí ọgbà yọ̀ǹda ó ní gbogbo ládàtọ́ bá wà ń bẹ̀ ọkọ ni ó ní omi ọ̀wà gbàbá wí lérí àìgbà yọ̀ǹda sígbà tó o bá ń kó oúnjẹ rẹ tọrọ oúnjẹ ojúmọ́ tó o pé wọn bá sì lásìkò tiẹ̀ náà mọ́ ṣé yóò fojú rẹ wọ̀ ọ́ ṣé lè rí o tó lẹ́yìn ètò tí lè rí o tó òṣìṣẹ́ ládàá fóun ìwọ tó jìyà kọ́ ọgbà yọ̀ǹda nínú ti da ìlérú ó di mélòó ẹlẹ́ẹ̀keje nínú ti dalẹ́ rú fún ìyàwó sórí tó bá fẹ́ gbádùn lé ọkọ rẹ gbogbo ti ń jẹ́ ìwọ̀ rẹ tó mọ̀ pé ráìtì mi lélẹ́yìí ráìtì mi lélẹ́yìí tọkọ bá gbà ó sì sọlẹ̀ kí ni túmẹ̀ nínú ẹ̀tọ́ ẹ ni pé kí n mú ìtí ó yẹ kálukú wa ọkọ ti sọ fún wa pé tó bá Sunday ìnáwó tí wọ́n fẹ́ sí ń lé yín àjọ ń ṣe ni àjọ ń lọ ni kódà kó twenty thousand yìí dání torí kó rinná lọ́hùn Sunday wa tó ẹ wá múra tán lọ́kọ́ wá ní ìyá Sule twenty thousand yẹn wà kó wá náà mi ò dẹ̀ ní tẹ̀lé ọ lọ mọ́ dákun ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ọ ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ sọ ma pé nu ẹ̀tọ́ ọ̀rẹ́ ni kọ́ tẹ̀lé ọ nínú ẹ̀tọ́ ẹni kó fún ọ lówó èyí tẹ̀lé kò ṣẹlẹ̀ mọ́ èyí owó ó withdraw ẹ̀ sórí tí ó jọ gbádùn ọkọ òun ni pé ọkàn ah, sọ fún pé àtọ̀ ah, ẹni tọ́ lẹ́rú ló ní ẹrù kọ́lá bẹ́ẹ̀ bá ní kémi ní ó jókòó wàláhì mi ò bínú o ẹ bá yọ̀ǹda mi màá lọ tọ́ba ní ah, dandan kíkì fún wọn lówó bàbá ni wọn fún lówó lónìí wọn ò tún ṣe nǹkan míì ní àárí fún wọn ṣé bẹ́ẹ̀ fẹ́ lò ẹ máa kó lọ́ntì and then mo understand pé bí tẹ́ fẹ́ lọ yìí gan-an àǹfààní àwa méjèèjì náà ni ọlọ́run abá mi sọ yín ọ̀dà òun ló ṣàdúrà fún ọ sọ ma pé wọ̀ rẹ ló gbé kalẹ̀ ọkọ̀ wọn fẹ́ràn àbí òní fẹ́ràn rẹ ilé ìlú tàbí òní tó ọwọ́ ni sáà pé ẹ ibi tí lọ́wọ́ ẹ̀ bá rí bọ̀ ẹ̀yin nu ọlọ́nu tún gbọ́ ọwọ́ mi ò lò sí eléyìí ibú ó di mélòó ẹ́n ẹlẹ́ẹ̀kẹrin obìnrin tó bá fẹ́ gbádùn ilé ọkọ yajibu an takuna qani'atan bima razaqahu Allah bima razaqahu zawjahu subhanahu wa ta'ala yóò láyọ̀ kan pẹ̀lú ntọ́lọ́mbà ṣe fọ́kọ ẹ̀ ọkọ ẹ lè rí ṣe ó lè má rí ṣe ẹnu ntọ́lọ́mbà ṣe fún ọ̀yà yọ̀ kan pẹ̀lú ẹ̀ fúláàtì ẹgbẹ́ yín báyìí tí a bá ń pa ògún fẹ́ńjojúmọ́ tọkọ tiẹ̀ sì rárá pamọ́ wọlé bókun fún èèyàn bá rùn sí ọ ó ti wíńdò rẹ ni pé kí ni wọ́n ń ṣe tọkọ mi tó mi bóbi yẹn ti ń ṣe nu táwọn obìnrin bá ń wọ sọ ní ten million bọ́kọ̀ rẹ bá ra oní one naira fún ọ ó sì yọnu pé n ti pọkọ mi ká lọ́ra fún mi obìnrin tó bá fẹ́ kílè òun ó tó yọ ìyá yọ ọkàn pẹ̀lú ntọ́kọ́ bá ní o yọ ìyá yọ ọkàn pẹ̀lú ntọ́kọ́ bá rí fún jẹ torí fún mu torí náà lérí ẹ̀ tó dé ra fún un. àyíyá yọ kàn yọ ma da lérú ọ̀pọ̀lọpọ̀ omi lọ́sọkọ́dọ̀ lè lọ́gbẹ́ lórí ibú ọwọ́ ara rẹ ṣe dẹ́gbẹ́ nsiri ń ṣeré ọ̀pọ̀lọpọ̀ omi ní sọ̀rọ̀ burúkú sọ́kọ tí mọ́kọ́ lọ kọ̀mìtì ntí ó yẹ kó wù nù wà yóò wù ẹlòmíì ẹlòmíì dó jìbìtì burúkú ń sọ sí pé mi nígbà tí jojúmọ́ ni mi mi obìnrin yóò tún káwọn ọmọ jọ yóò sọ fún pé bàbá yín èsì èèyàn gidi o ẹ wo njẹ́ tó ti bí yín kọ̀ọ̀rọ̀ jẹ fún yín rí èmi ní ń bọ yín sóbìnrin rẹ nu àsekó ikú wọn náà ló ń ṣe gbogbo ẹ o ní ma sọ pé ẹ ṣàdúrà fún bàbá yín o ṣe bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tó fi dáa fún ọ abẹ́ lọ́wọ́ tó fi dáa fún ọ tí wọ́n fi ń rí ṣe tẹ bá fẹ́ kílẹ̀ yín ó tó tẹ ẹ fẹ́ máa yanjú wàhálà nulẹ̀ ẹ lọ lè yá yọ ọkàn pẹ̀lú ntọ́lọ́mbàṣẹ́fọ́kọ yín ẹ má nàjú wò ta. àyíyáyọ ọkàn ìmọ̀ dalẹ́rú ó di mélòó ẹlẹ́karùn-ún tí ò ní jẹ́lé yín ọmọ dàrú bọ́kọ bá lọ yá ní ọ̀yá ọkọ ni mo fẹ́ súnmọ́ ọkọ wa pé èmi ò ṣe ti dalẹ́rú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò ní èrò sínà ní o ti fẹ́ omi ìgbìmọ̀ sínà rí ó sì fẹ́ ìyàwó wa ń pé kọ̀yá lónìí kọ̀yá lọ́la ń ti sọnù ń ti sọnù wọn ó sì kọ pé ìwọ lórí ti ẹ̀rọ ṣebí wọn ń bẹ lọ́nà alẹ́ ni o sì ní mọ́tò kí n pírọ́blẹ́mù ẹ ǹjẹ́ ọba ti bẹ̀rẹ̀ sí nípa ìjọ òun ni ò ní rí ti ẹ̀rù mọ́ tí ọba rí ti ẹ̀rù mọ́ kí ni ilé ọmọ ṣe tí ọmọ darú ni ìyẹn lànàbì ṣe ń sọ fún wa pé àyàmọ̀ mùrà àtìn ànàbì ni obìnrin kóbìnrin. da'aha zawjuha ila al-firash tọkọ rẹ̀ sọ fún pé jẹ́ alẹ́ rí ká sùn fa abat tọ́wọ́ lòun ò sùn tẹ̀lé anu hal malaikatu tusbiha gbogbo màláìkà ọlọ́wọ́ máa ṣe pèlè tílẹ̀ ẹjọ́ ní òfin mẹ́ni nínú tí múlẹ̀ tò ní kí ọmọ kọrun fọkọ tọ́ ọba ti kọrun fọkọ ilé ọmọ tòrò ọba ń kọrun fún yọ ni nígbà bá wá jàmọ́jú tẹ́ ẹ tún kálá lọ jagbajagba tẹ́ ẹ tún wọlé lálẹ́ jagbajagba ṣé ilé rẹ̀ ń tónu ṣé ilé rẹ̀ ń tónu lẹ́yìn kọ́kọ́ bọ́ ọjà ẹ tún kájà jagbajagba màláìka tún ń sèpèlé ọ ṣébi ilé tí màláìka ń sèpèlé yàwó bẹ̀ sílé òun ó tó inú ti ń dalé rúnu ó di mélòó ẹlẹ́ẹ̀kẹfà fẹ́yìn obìnrin èyí kó lábẹ́ sẹ̀rí ọlọ́run ọ̀lẹ́tọ̀ ọkọ máa fóúnjẹ inú ilé láyé ìgbà nígbà tọkọ rẹ̀ ra àpò sẹ̀mó wálé ọ̀ra iye tí ń gbà níye bí ti mọ́nu ti sọ pé ńgbà tí àbúrò wá o ti gbèsè mọ́tò kù fún àbúrò rẹ̀ kan wá ó ń lọ skul kọ̀dẹ̀ lówó lọ́wọ́ gbogbo oṣù wà nílé o ti kó fún Muhammad tọ́ba fi lè kó ẹrù lé ọkọ rẹ̀ tọrọ oúnjẹ lé ọkọ rẹ̀ tọrọ tí ọgbà yọ̀ǹda ó ní gbogbo ládàtọ́wọ́ wà ń bẹ̀ ọkọ ni ó ní obìnrin wà gbàbá wí lérí ìgbà yọ̀ǹda sígbà tó o bá ń kó oúnjẹ rẹ̀ tọrọ ojoojúmọ́ tó o pé wọn bá sì lásìkò tiẹ̀ náà mọ́ ṣé yóò fojú rẹ̀ wọ̀ ọ́ ṣé lè rí o tó lẹ́yìn ètò tí lè rí o tó òṣìṣẹ́ ládàá fóun ìwọ́ tó jìyà kọ́ ọgbà ẹlẹ́ẹ̀keje nínú ti dalérú fún ìyàwó sórí tó bá fẹ́ gbádùn lé ọkọ rẹ gbogbo ti ń jẹ́ ìwọ̀ rẹ tó mọ̀ pé ráìtì mi lélẹ́yìí ráìtì mi lélẹ́yìí tọkọ bá gbà ó sì sọlẹ̀ kí ni ìtumọ̀ nínú ẹ̀tọ́ ẹ̀ ni pé kí n mú ìtí ó yẹ kálukú wá. ọkọ ti sọ fún ọ pé tọ́ba díjọ sunday ìnáwó tí wọ́n fẹ́ ṣe ń lé yín àjọ ṣe kí ni àjọ ń lọ ni kọ́dà kó twenty thousand yìí dání torí kó wa tó ẹ wá múra tán ní ìyá sule twenty thousand yẹn wà kó wá náà mi ò dẹ̀ ní tẹ̀lé ọ sọ ma pé nu ẹ̀tọ́ rẹ ni kó tẹ̀lé ọ nínú ẹ̀tọ́ ẹ ni kó fún ọ lówó èyí tẹ̀lé kò ṣẹlẹ̀ mọ́ èyí owó ó withdraw ẹ sórí tí ó jọ gbádùn ọkọ òun ni pé ah, ọkàn sọ fún pé àtọ ah, ẹni tó lẹ́rú ló ní ẹrù kọ́lá bẹ́ẹ̀ bá ní kémi ní ó jòkó wàláhì mi ò bínú o ẹ bá yọ̀ǹda mi màá lọ tọ́ba ní ah, dandan kíkì fún wọn lówó bàbá ni wọn fún lówó lónìí wọn ò tún ṣe nǹkan míì ní àárí fún wọn síbẹ̀ fẹ́ lò ẹ máa kó lọ́ntì and then mo understand pé bí tẹ́fẹ́ lọ yìí gan àǹfààní àwa méjèèjì náà ni ọlọ́run abá mi sọ yín ọ̀dà òun ló ṣàdúrà fún ma pé ló gbé kalẹ̀ ọkọ̀ ọkọ̀ fẹ́ràn àbí rẹ ilé ìlú tàbí òní tó ọwọ́ ni ibi ẹ̀ ní bọ̀ ẹ̀yin nu ọlọ́nu ẹ̀ tún gbọ́ igbó onílé rẹ̀ onídàrú ó di mélòó ẹlẹ́ẹ̀kẹjọ omi tó fẹ́ kílẹ̀ ń tòrò kò ní máa síra álẹ̀ káàkiri àwọn ọ̀rẹ́ ọkọ rẹ wá wá wá lọ́sọmọ́gbá àyà àyà yìí náà lọ́kọ rẹ ń wò tínú rẹ fi ń dùn ọwọ́ ayọ̀ tán lẹ̀ ìtàn náà lọ́kọ rẹ wò náà gbogbo èèyàn tọkọ bá jẹni dérí rẹ pé bíyàwó bá ti ń múra báwọn yọ yọ̀dẹ̀ ni ṣe pé yọ̀wá síra alẹ̀ yọ̀wá sí báyìí gbogbo gbáyà tọkọ máa ń pé èmi mo ní yóò tún náà sẹ́lómi báyìí gbogbo tán tọkọ ń fọwọ́ pa lálẹ́ yóò tún wá sí ẹlòmí yóò tún máa jí wò ìyàwó tí bá ń bora dáadáa tọkọ bá ní a ọ̀ọ́dẹ̀gba atẹ́gùn atẹ́gùn kí n mọ̀ fẹ́ gbà wọ́n jọ kọ̀ mi ni tọ́ ma wò yà mí ẹ dákun kí nínú ọkọ ṣe ṣe wọ́n jọ kọ́ mi tá máa wáyà mi no no no no mi ò lè wọ́sọ tí ọ̀yọ́ tán mi lẹ̀ o ṣé wọ́n jọ kọ́ mi ni tí wọ́n fi máa wó tán mi. sórí bó ti wí hun ó ní làákàyọ̀ ọkọ rẹ̀ ní làákàyọ̀ gbọ́ ó ti mọ̀ pé kíbi tó bá dé ò lè useless tó ti mọ̀ pé useless báwọn kí ni ìfẹ́ rẹ kí ni ọmọ ṣe. àmọ́ gbà tọ́ kú ọ̀tọ́kọ wá ń pẹ́ àà sọ́ọ̀mọ̀ pé ó ah, ah. ti bímọ ni kí ló tún wọ̀ ìtọ́wá gbogbo èèyàn lọ́dà bíi tiyín ni so adúlóru tó mú yìí nísìnyí etí ẹ mọ̀ pé kí ẹ dákun ẹ ṣe jẹ ọkọ ti mọ̀ kó ti yàyà kúyà etí rí ọkọ ni inú rẹ̀ ò dùn sí ọmọ bí inú rẹ̀ ò ti dùn sílẹ̀ ọmọ tó ní àbí ọmọ dàrú ó di nǹkan mélòó tí mo kà ó di mẹ́jọ ẹlẹ́ẹ̀kẹsàn-án kí n dá dúbí mẹ́sàn-án obìnrin tó fẹ́ kílè wọn tóró ìwọ̀nba ni ó máa bọ̀rẹ̀ ọkọ ṣe mọ́ ọ̀rẹ́ ọkọ rẹ kì í sọkọ rẹ ó límítì ẹ̀ kọ́dà bí ọba sọkọ rẹ lé kò sínú sẹ́rí ọlọ́nkọ́ wọlé ah baba saki ẹ káàbọ̀ nǹkankan ọ̀rẹ́ yín sì wá wọ́n jáde sẹ́wàá padà wá kò ní ìdí àlejò lábẹ́ sẹ́ríà o kéde pé ọwọ́ àsìfì làkàlẹ̀ ń pàlọ́ ọkọ rẹ o irú nǹkan báwọn máa dá wàhálà lẹ̀ ni o ìsì máa dàrú júlẹ̀ gbogbo ntí ọ máa dàrú júlẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọkọ ọ gbọ́dọ̀ ṣe gbogbo ntí ọ dàrú júlẹ̀ pẹ̀lú ẹbí ọ gbọ́dọ̀ ṣe torí gbàtọ́ kọ́ bá wá dé tọ́ wá bọ̀ rẹ̀ tó sífì lálẹ̀ tọ́ wá dáná fún ti ń jẹun tọ́ wá ó lè má sọ jáde àmọ́ ọpọlọ rẹ ti dọ̀tí sí ọ dọ̀tí sọ̀rẹ́ rẹ̀ kọ́kọ́lọ́ bá wá dọ̀tí bá wọn sẹ́lẹ̀ ọmọ tòrò ni àbí ọmọ gbóná ẹ̀yin obìnrin ẹ̀ẹ́dẹ̀ máláìda pàtàkì jùlọ àwọn tí wọ́n gbà pé àwọn ka western education tí wọ́n lẹ́kọ̀ọ́ lé tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ lẹ Yorùbá gan ọ̀fara mọ́ ẹ̀kọ́ lẹ Yorùbá ọ̀fara mọ́ ẹ̀kọ́ ẹ̀sìn náà ọ̀fara àmọ́ western education a ní a colleagues mi ní school náà classmate mi náà ó lè wá mi wálé ọkọ mi rádaràdá ni o ìdálérú ni èyí tẹ̀ ń bá bọ̀ wọn bá ti wọlé ọkọ dádúró wọ́n bá lóun wọ ẹ̀bẹ̀ wá sọ fún mi kí ló fẹ́ wá sí ilé ọkọ mi yóò ń torí ọlọ́run mọ́jẹ̀ ń jáṣẹ́ classroom kí ilé ọkọ mi o ilé ọkọ mi ni kì í ṣe classroom gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ rẹ ó límìtì wọn àwọn tó ń bá ṣe ó límìtì wọn torí nǹkan yẹn máa ń dalérú ni yọ dọ̀tí ẹ̀mí ọkọ ẹ̀mí ọkọ bá dọ̀tí kò ní rí ọlọ́mìnira mọ́ kò ní hùwà rẹ mọ́nulé tẹ́mi bá ti dọ̀tí ara ó yàtọ̀ ara ó change ìṣesí ó change ó di mélòó tí mo kà ó di mẹ́sàn-án mo kà tọkùnrin mélòó mo kà fọkùnrin thirteen mo kà mẹ́sàn-án fẹ́yìn ó tó ẹ jẹ́ n wá sọ <laughs> ẹ jẹ́ sọ díẹ̀ kí la gbóyè twenty one after two àbí ẹ jẹ́ n fi ìṣẹ́jú méje sọ̀rọ̀ sí i kí wọ́n á fi ìṣẹ́jú méjì ṣàdúrà kí wọ́n á dúró bóyá báwọn elétò bá fààyè lẹ̀ mo lè dáhùn béèrè díẹ̀ torí kó lè jẹ́ àǹfààní mo wá fẹ́ ka àwọn nǹkan tó pa àwọn méjèèjì papọ̀ tó ṣe pé bọ́kọ ò ti gbọ́dọ̀ ṣe ìyàwó náà gbọ́dọ̀ ṣe kí ni nǹkan mẹ́jọ ni àkọ́kọ́ àtọkọ àtìyàwó tí wọn ò bá fẹ́ kílé wọn dàrú ọkọ kọfẹkìlẹ wọn dàrú ìyàwó kọfẹkìlẹ wọn dàrú wọn gbọ́dọ̀ ní ìtìlá kọlọbásọrọ ìmọ̀ rẹ júlẹ̀ sẹ́ẹ̀rí ọkùnrin nínú àmì wò tọ́lọ̀ ń ṣe fọ́mi èèyàn láyé gbogbo wàhálà tí í da léru ọkọ ṣe ń tọ́ yẹ kó ṣe ìyàwó ṣe ń tí yẹ kó ṣe àwọn nǹkan yìí máa wá da léru kìí sọwọ́ ọkọ kìí sọwọ́ mẹ́jọ ni àkọ́kọ́ mbẹ́ kéèyàn má rẹ júlẹ̀ kí ẹ lágbàá lọ́rọ̀ pẹ̀lú kí ẹ má rẹ̀ jù rẹ̀ ṣé ẹ rí ojú tẹ̀ ń wò yìí mẹ́sẹ̀gì sì náà ni. nísìnyí kọ́ ṣe wáàsí kan bì kan àwọn afáàtà ṣe wáàsí ká sọ́ra gan ni àmì owó pọ̀ wáàsí gbà mí. gbogbo àwọn chairman local government pọ̀ ń bẹ̀ àwọn èèyàn ńláńlá olówó nǹkan bí mo ti wá dé ni mo dé tí mi páàkì chairman ló sílẹ̀kùn fún mi local government ló sílẹ̀kùn fún mi tí mo bọ́lẹ̀ gbogbo àwọn yẹn wá tẹ̀lé mi àwọn lọ́balọ́ba náà kún bẹ́ẹ̀ mo wá bá wọn sọ̀rọ̀ lọ tán nínú wàhálà obìnrin kan wá ń wò mí wò mí ó ti wò mí mo ti sú ó ti wò mí kò ní tí ó wí mọ́ ọ wá pẹ̀lẹ́ kápẹ́ dákun torí ọlọ́run àfa yìí lòun ó ti rí bí ọba jọkọ kó tiẹ̀ jálè kí ló fà á ọ̀rọ̀ lọ́fẹ́ gbọ́ ojú ní èyí máa wojú ọkùnrin máa wo mi títí tífẹ̀ obìnrin yẹn bá wọlé mi yọ gbàgbé ìyàwó rẹ̀ àsìkò tó yọ wọlé kò ní wọlé mọ́ yọ máa lé obìnrin káàkiri the same thing bí ọkùnrin náà bá wo obìnrin míì tóbìnrin náà bá wo ọkùnrin míì tó bá fi lè wùjọkọ rẹ̀ lọ́tọ́ ọ̀rọ̀ ẹjúmọ́ tó wùjọkọ rẹ̀ lọ́yọ́ gbàgbé ọkọ lé ilé ọmọ gbóná gbogbo ntí sẹ́nu lé kò ní ṣe mọ́ ilé ọmọ dàrú nínú ntí máa dalẹ́rú òun ni kọkùnrin máa ranjú mọ́ bèmí kóbìnrin náà máa ranjú mọ́ ó di mẹ́ni mọ́dàdó báwọn ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ìwọ̀nba ọkùnrin ọ̀gbọ́dọ̀ máa bóbi lọ́wọ́ ṣé ẹ rí ọwọ́ tọ́lọ̀ ń dá yìí tọ́ba kan tọkùnrin yọ ọmọ pọkùnrin ló ń bà lọ́wọ́ tóbi bá bọ̀ lọ́wọ́ omi yàtọ̀ tọkùnrin bá bọkùnrin lọ́wọ́ ọ yàtọ̀ bóbi bá bọkùnrin lọ́wọ́ ìyàtọ̀ wà ń bẹ̀ ara wo rí bákan náà ara wọn fẹ́lẹ́ sí tiwa tiwa yíjú tiwọn lọ òmùsì kan náà kọ́ ọ́ tọ́ba ti lè di pọ́kùnrin ń bomi lọ́wọ́ sẹ́ni tọ́ba bá lọ́wọ́ báyìí ṣètánì tọ́ba dá sí ẹsẹ̀ kan náà nífẹ̀ẹ́ wọn ó rìn síra wọn lẹ́mí bífẹ̀ ń bá ti rìn eléyìí ọ̀nà ti tilé mọ́ eléyìí ọ̀nà ti tilé mọ́ àyè náà ti wọ́n mọ́ lójú ẹsẹ̀ wọn yọ àfẹ́ tilé ó di méjì ẹlẹ́kẹta ìmọ̀ sí òhò lẹ̀ fóbìnrin ìdálé rẹ̀ rú obìnrin tó wà nílé ọkọ tó wá wọ aṣọ tí ò bò tán tó sígbà yà á lẹ̀ ẹ dákun sọkùnrin lè dá pé kórí gbàyè obìnrin tó yá yìí kórí tó obìnrin tó yá yìí kí lè rí rè ó ṣe yóò ronú tọkùnrin bá ti ronú yóò ṣiṣẹ́ tọ̀ ọ́ ẹ̀dẹ̀ wo nìyẹn o ọkùnrin ò rí bákan náà ọkùnrin mi ò ní kọ ọ̀nà náà láti róbìnrin yẹn á ní tó wáyé kówó ni owó wà ọkùnrin kan lọ́nà kẹjà. obìnrin wa mọ́tò lóbìnrin ń yáyì ọwọ́ wo báyọ̀ ojú rẹ̀ wọ̀ ọwọ́ àfi mọ́tò rẹ̀ tẹ̀lé mọ́tò obìnrin ń gbọ́ ọdọ̀ bó wa mú ọwọ́ akọlù gbìn ó gbá mọ́tò obìnrin ń obìnrin yà wá jáde wá ń bínú ọwọ́ ni ẹ kó farabalẹ̀ kó farabalẹ̀ farabalẹ̀ ó ní ṣe mọ́tò ẹ gbé ká lọ obìnrin ń rò pé tún mọ́tò ṣe ni ọwọ́ ni ẹni àmà ìdíyẹ ló ní jẹ́ kí wọ́n gbé mọ́tò mi fún ẹ. Ah, ó ní kí ló ń fẹ́ yí fọkọ òun ó ní òkè èlò wọn àfi ronú fẹ́ẹ́ ti mọ́tò ẹ̀ ó ní kó wọn fi panẹ́lì òun panẹ́lì ń sọ̀rọ̀ twenty thousand ó fún two hundred thousand ní bá ń bá sí àlè lọ sẹ́ni pé kọ̀ọ̀kọ́ ẹni àmọ́ǹtì kò sì kọ́ńtì ọ̀nà kí ló fà á obìnrin yẹn síra lẹ̀ ó rí ara rẹ̀ ó rẹwà rẹ̀ wàhálà bá a and the same time ọkùnrin náà gbọ́dọ̀ máa síra lẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ wàá fẹ́ lọ pọnmi láàárọ̀ ẹ wàá wọ níkà gbogbo nǹkan ọmọkùnrin yóò wá kọjá sójú kan bóbìnrin mi obìnrin mi mẹ́tọ́ yẹ pé ńgbà tó wà tọkọ ẹ̀ sùn mọ́jú ọkọ lòlẹ́ ta bó bá ti ríbi tó kọjá sí òun ibẹ̀ lójú rẹ̀ ọlọ. wàláì bó ti rí nu pé yé ọ̀kan ni wọ́n ń gbé lọ yìí títà fún òṣìṣẹ́ mọ́jú. inú ti dalérú ni inú ti dalérú ni àwọn kìnìyàn máa ń rara wọn ní ọwọ́ ni kẹ́yìn ọkùnrin máa rìn tí ó yẹ kó rìn kẹ́ máa síra lẹ́rìn kóbìnrin ọmọ ẹ̀sìn rálẹ̀ nì ìdálérú ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin nínú ti ìdálérú ọkùnrin ọgbọ́dọ̀ sí obìnrin ọgbọ́dọ̀ sí alakaliwatu alimuharama ọkùnrin kò gbọ́dọ̀ máa jòkó pẹ̀lú obìnrin tí ọ̀lẹ́tọ̀ sínú lélóhùn kan àwọn méjì ọwọ́ tilẹ̀kùn mọ́rí pẹ̀lú obìnrin jẹ́ kí ló dé onísẹ́kẹ́tìrì rẹ bẹ́ẹ̀ bá ti ń tilẹ̀kùn mọ́rí ṣètánì bí ṣètánì bá wà ń dá sí bá gbádùn rẹ̀ ó àwọn èèyàn wọ́ ọwọ́ wa ń tilẹ̀kùn mọ́rí pẹ̀lú wọn anabi wa muhammad ó ní tọkùnrin àtòmí bá ti wà nulẹ̀ ṣètánì ni ó sì kẹta wọn tọ́ba lè di pé obìnrin lọ wọlé bọ́kùnrin láyé ìṣẹ̀lẹ̀tọ̀ ẹ̀tí ọjọ́ ń jòkó papọ̀ ṣètánì ó dá sí wọn wọ́n á máa ṣèbàjẹ́ ìṣèbàjẹ́ yẹn wọ́n gbádùn ìbàjẹ́ ju tilé lọ ìwà gbádùn ìbàjẹ́ ju tilé lọ ilé ọmọ dàrú ó di mélòó nínú tí máa dalérú ṣe rí ìṣiṣẹ́ papọ̀ ọkùnrin àtobìnrin nínú ilé kan náà ìbàlẹ̀ jẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti lọ́kọ mi bí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló níyàwó mi lẹ́nu iṣẹ́ tẹ́ bá dọ́fíìsì mi àwọn ọkùnrin ìgbà tóbi níbẹ̀ ti pínra wọn tí wọ́n ní a tí wọ́n tún máa parí ìjà pé a Mr Johnson ó yẹ kẹ́ ẹ mọ̀ pé Deborah pé Mr Clips ló ń fẹ́ náà wáyé johnson níyàwó ńlé clips náà níyàwó ńlé ọlọ́kọ o wọ́n máa parí ìjà kọ́ ẹ̀kẹ́ mọ̀ pé lágbájá ní bí friend lágbájá kílẹ̀ yín tó ń wá ń bẹ̀ sẹ́fẹ́ dabi sẹ́yìn irú ni ẹ jẹ́ kí owó olétò ètò owó ní bẹ́ẹ̀ bí èyí ń jẹ mọ́ àbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni kí ló fà ọkùnrin àtòbí jọ ń ṣiṣẹ́ papọ̀ lẹ́nu iṣẹ́ ìṣiṣẹ́ papọ̀ ọkùnrin àtòbí lẹ́nu iṣẹ́ wàhálà ńlá ni àfẹnitọ́lọ́ ń bá mú dúró ó di mélòó ó di márùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́kẹfà àwàdà ìjó fàájì orin inú ti dalérú ni obìnrin míì pati ló ti lálé ọkùnrin mi pati ti ń yálé ẹja balaji jó àbá mr kìnìkan jó bí wọ́n ti ń jó wọ́n ti ń fara wọn lọ́wọ́ nàbà ìjẹba lọ́tọ́ tí a bá rọra wọn jáde sèta-ni ọ̀dà sí eléyìí gbàgbé tilé tọ́nà gbàgbé tilé ìwọ̀nba lobìnrin bọ́kùnrin sàwàdà máa. Deborah pé Mr Clips ló ń fẹ́ náà why Johnson níyàwó ńlé Clips náà níyàwó ńlé ọlọ́kọ o wọ́n máa parí ìjà kúrò yẹ kẹ́ ẹ mọ̀ pé lágbájá ní bí friend lágbájá kílẹ̀ yín tó ń wá ń bẹ̀ ṣe fẹ́ dabi sẹ́yìn irú ni ẹ jẹ́ kí owó olétò ètò owó ní bẹ́ẹ̀ bí èyí ń jẹ mọ́ àbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni kí ló fà á ọkùnrin àtòbí jọ ń ṣiṣẹ́ papọ̀ lẹ́nu iṣẹ́ ìṣiṣẹ́ papọ̀ ọkùnrin àtòbí lẹ́nu iṣẹ́ wàhálà ńlá ni àfẹnitọ́dọ̀ ń bá mú dúró ó di mélòó ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà ṣe ló ti lálé ọkùnrin mi parí ti ń yálé ẹja balaji jó àbá mr kìnìkan jó bí wọ́n ti ń jó wọ́n ti ń fara wọn lọ́wọ́ ẹ bá ìjẹba lọ́tọ́ tẹ bá rọra wọn jáde sètáni ọ̀dà sí eléyìí gbàgbé tilé tọ́nà gbàgbé tilé ìwọ̀nba lobìnrin bọ́kùnrin ṣàwàdà ìwọ̀nba lọkùnrin ọlọ́kùnrin bómi olómi wọ́n kò síjọ́ rà lọkùnrin ọlọ́kùnrin tóbi olómi kí ni jẹ́jọ́ àwàdà wà limited ẹ káàbọ̀ ẹ rọra sà ọ́ tán wọ́n bá ti di pa àwàdà bá ti ń lé wọ́n jọ ń jó wọ́n jọ ń dàpara wọ́n jọ ń dọ̀wọ̀ ẹ̀kẹ́ obìnrin olómi ọkùnrin ọlọ́kùnrin eléyìí ó gbàgbé tiẹ̀ tọ̀hún náà ó gbàgbé tiẹ̀ ilé àwọn méjì ó sì máa dàrú tọ́lọ́ kó rí i pé ìyàwó òun yí padà ìyàwó náà ó rí pé ọkọ yí padà ilé ó máa dàrú ẹlẹ́ẹ̀keje inú ti dalẹ̀ ọkọ rú àhìmẹ́ fámìlì ọkọ fámìlì ìyàwó wọn dàrí wọn rú ìwọ ọkùnrin àfikọ́ lọ sí làákàyè o nínú àwọn tá à ń pè ní àyèmọ́ ìyá tó bí ọkùnrin tọkùnrin ọba múra yóò lé ìyàwó ẹ̀ jáde ìyá ìyá tó bí ọ tọ ọba múra tó mú ìyá rẹ tira tọba ń gbélé pẹ̀lú rẹ yóò lé ìyàwó rẹ lọ ìyá máa lé ìyàwó ọmọ ni ó kéré nù ìyá ti lé ìyàwó ọmọ bẹ́ẹ̀ ni fámìlì ọkọ máa lé ìyàwó àbúrò ọ̀tàkùn yóò ní kí ló ń ṣe ìyàwó bọ̀dá òun kò jó kí n tiẹ̀ lábẹ́ ìṣẹ̀rí ẹbí ń jẹbi ìyàwó ń jẹyàwó nínú ètò tó kúnná ṣètò ilé fún ìyá rẹ lọ́tọ̀ sì yan ọgbẹ́ni tí ọmọ tọ́jú ẹ̀ sì wọ́n náà máa lọ kí àtìyàwó rẹ lẹ́kọ̀ọ̀kan àwọn àbúrò rẹ àwọn bọ̀dá rẹ ṣètò wọn lọ́tọ̀ má dà wọn papọ̀ pẹ̀lú ìyàwó rẹ ìdà wọn papọ̀ yìí máa da lé ìyàwó rú ni yìí máa da ọkọ rú ni bọ́ọ̀ bá múra ó lé ìyàwó rẹ lọ bó o lé wọn bọ̀ lé torí wọn padà rí pé ìyàwó yẹn ò jẹ́ o ṣètọ́ tó nítorí ó ṣe wọn lọ fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ìyàwó rẹ̀ ni ọ̀jẹ́ wọn ní kíni ọba dọ̀dọ̀ bọ̀dá sí bọ̀dá wọn ti di nǹkan míì nísìn ìyàwó yẹn ló ló ló ló ń là fún bí ìyàwó rẹ̀ ọba wa là fún ta ni ó là fún àwọn fámìlì fámìlì ọkọ wọn máa da léru tí ọkọ ọba múra wọn ọba léyàwó ẹ lọ ẹgbẹ́ kan nu o ẹgbẹ́ míì ìwọ tó bá wà lábúrò lọ́kùnrin gbọ́ mi dáadáa tó lábúrò lọ́kùnrin ọ gbọ́dọ̀ jábúrò lọ́kùnrin tó di géńdé méje ó gbébi tíyàwó ẹ̀ bá wà anabi wa muhammad sallallahu ó ní iyyakum wadkhula ala nisa ọ̀dọ̀wọ́ yín ẹ yé máa lọ ká àwọn obìnrin mọ́lé kí là yà rasul àwọn sábẹ́ ní afara aital amuwa àwọn ẹbí ọkọ ńkọ́ anabi ní alhamuhu alimautu àwọn ẹbí ọkọ gan ni ó ṣekú pa. ọ̀pọ̀lọpọ̀ àbúrò ní ń bá yàwó ẹ̀gbọ́n ẹ̀sùn ẹ̀gbọ́n lọ bí iṣẹ́ tí ó ṣe náìtì àbúrò náà ó ṣe náìtì pẹ̀lú yàwó ẹ̀ ṣé tó bá wá gbádùn ìyàwó tọkọ tún rí ṣe kí n rìsọ́ọ̀tì rẹ̀ fọkọ yọ pẹ̀gbẹ́ ìdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n ní ń fò sálẹ̀ kúté pàbúrò ẹ̀ lọ́pàá tẹ̀ nímọ̀ toró wọn ní bí ṣètánì bá dá bí ṣètánì bá dá sí àwọn méjèèjì ó ṣe tán kójú tó wálẹ̀ tí wọn bá wá gbádùn ara wọn tán ìwọ lẹ́mí rẹ ó di nínú tí fọ́lé nìyẹn o ọmọ rẹ ọkàn dọ́mọ òrukàn ni bẹ́ẹ̀ mi rẹ bá wá di tán àbúrò tún fẹ́ lé ìyàwó lọ ìyàwó tún ní fẹ́ lọ àwa gbọmọ lọ́wọ́ ẹ̀ á lé dànù ọmọ tí àbúrò rẹ gbà lọ́wọ́ ẹ̀ òun lọ́ọ́ pa ẹ́ ó tún wá gbọmọ lọ́wọ́ ìyàwó ẹ̀ bó ní ọ̀sán mọ̀ òun properties nílẹ̀ yìí ọ̀ràn yẹn ni kó tún sàwọn ọmọ yẹn léṣe kó lè jogún property nínú tí fọ́lé nù téèyàn gbọ́dọ̀ sọ́ra fún àbúrò jábúrò ẹ fi sáyé ẹ ìyàwó ọmọ jẹ́ ìyàwó ẹbí ọkọ jẹ́ bí ọkọ wà láyé wọn ìyàwó ọmọ jẹ́ ìyàwó anabi ni alhamuhu àwọn ẹbí ọkọ alimawutu àwọn gan ni kúẹ àdìsí ni nké yóò yin sàwádà o àròsọkẹlẹ yìí o ọ̀rọ̀ ẹ̀sìn ni bẹ́ẹ̀ náà nígbà míì bẹ́ẹ̀ yẹn bá kẹ́ bí ìyàwó mara ńgbà míì tí wọ́n sàn fún ìyàwó kẹ́ ẹ bí ìyàwó mara pẹ̀lú ìyàwó ó fún ìyàwó àwọn èyí sábà wá láì fi ara wọn wọn máa ń sàpapín ni àpapín làwọn máa ṣe ẹ̀yin alájì ọmọ àbúrò mi ti ń gbọ́dọ̀ yín ẹni sì ń ṣe kò fíìsì san kankan àpapín nu bóun ti ń gba tiẹ̀ yọ máa gba ti àbúrò tán yíwọ náà bá sì ni ọmọ fún wọn èyí wọn ni ọmọ tọ́jú ẹbí tiẹ̀ náà ó di mélòó ó di méje ẹlẹ́ẹ̀kẹjọ òun wá ní wasailul i'lam. àwọn media houses àwọn nǹkan media wọn ń dà ní ọkọ àtìyàwó rú ṣe ẹrọbìnrin mi ọ wà ọkọ ọdún kejì kẹta kẹrẹ ọmọ bí níjọ́ tó bá jókòó ní tẹlifíṣàn báyìí tí ń wo fíìmù wọ́n wàá so tí ń ni wọ́n máa fi ṣe fíìmù yóò máa fún fọlù yóò máa fọlù ẹ yóò di kóbìnrin yìí náà ọmọ bí afa kò rí bí ọlọlẹ sórí tó bá wo fíìmù wọn tálẹ lòun náà rí pé yes ntọ́kan náà rọ̀ wọn ni kó náà yẹlé wọn fa lọ ntọ́kan náà ni kó náà lè babaláwo kí ló fà á fíìmù ti ń wò the same thing Facebook ń dalérú ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ń létí ń ṣe Facebook ibẹ̀ ni wọ́n ti approach ẹ̀jẹ̀ yẹn lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn media houses yẹn wọ́n ń da ilé rú obìnrin kan bí ọ̀sẹ̀ mẹ́ta kọ̀ mọ̀ mí èmi ọ̀ mọ́ òun mọ̀ mí àmọ́ kò ní ìmọ̀ ọkọ rẹ̀ import obìnrin wọlé láti Amẹ́ríkà <laughs> obìnrin tó import wọlé lédi Facebook àti epo bí ti ń ṣe Facebook yẹn náà ìyàwó ń fún follow up ìyàwó ti ní kóòdù Facebook ọkọ ẹ̀ lọ́wọ́ gbogbo ọkọ tí wọ́n ń dìlì pẹ̀lú mi Amẹ́ríkà ọkọ wa dágbére pé ẹ kọ́mpìnì fẹ́ràn òun lọ́ọ́ Ìbàdàn ìyàwó ti pé èmi pé wàhálà ń ṣẹlẹ̀ nulẹ̀ mi o mi ì mẹ́rin o fóònù nàmbà mi lónìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa pè mí mo ní kí ni wàhálà náà ọlọ́kọ òun ń déètì obìnrin kan lórí íńtánẹ́ẹ̀tì ah, ah mo lóbi íńtánẹ́ẹ̀tì sí àdì gidi ah ó ní kọ́là bí wọ́n bá dé ó ti sẹ́ndì owó tíkẹ́ẹ̀tì kọ́là friday tí ń bọ̀ yìí wọ́n ní yóò dé ah, ah mo ní èsì àsọ yìí sí íńtánẹ́ẹ̀tì sí àdọ̀rọ̀ gidi ó lọ́rọ̀ sheik ilẹ̀kùn ń bọ̀ mí lọ́kọ́ pé kọ́ńpìnì náà ń lọ níjọ́ ọ̀yàwó <laughs> ọ̀dà kọ́lá mo lè dráìfù yín níbi dẹ́ẹ̀tì wọ mọ́tò ó ní kò nídìí ó ní a ṣe bí aago mẹ́rin fọ́ọ̀rọ̀ lẹ́lẹ́ ń lọ tẹ́ bá yà bí iṣẹ́ délé ó lóun ò ní lè délé gbogbo pé tíyàwó dá ọ́sà sí kínni ọ̀pọ̀ ẹlẹ̀ ìyàwó wá sí Facebook ó ti wá búùkù tẹ́lẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kí ló fà íńtánẹ́ẹ̀tì kí ló fà Facebook toyota ń ṣe bẹ́ẹ̀ WhatsApp ń ṣe bẹ́ẹ̀ fíìmù ń ṣe bẹ́ẹ̀ àwọn tẹ́ ń gbọ́ lórin ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ń dalérú tó bá rí bẹ́ẹ̀ ìwọ ọkùnrin ọlá ti mọ́nítọ̀ lé rẹ mọ́nítọ̀ Facebook lé rẹ tó bá fẹ́ kí lè yọ dàrú obìnrin mọ́nítọ̀ tiẹ̀ tíọ́tíàr ẹ̀ mọ́nítọ̀ rẹ̀ WhatsApp ẹ̀ mọ́nítọ̀ rẹ̀ íńtánẹ́ẹ̀tì ẹ̀ mọ́nítọ̀ fíìmù tí ó máa wọlé ọ mọ́nítọ̀ rẹ̀ orin tíyàwó rẹ̀ ó máa gbọ́ ọ mọ́nítọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ́nítọ̀ àwọn nǹkan yẹn gbogbo rí ọ dàrú wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima wá síta gbọ́ bá a ti ń gbọ́ yìí ọlọ́jà lè lò gbígbọ́ kí a ní ìdí kálùlá nídìí ọlọ́run jẹ́ alẹ́ lò àmín ọlọ́run bá wa tún lé wa ṣe àmín ọlọ́run bá wa tọ́nà wa ṣe àmín ọlọ́run má dẹ̀bi wa rú àmín rabbana hablana min azwajina àmín wa dhurriyyatina àmín qurrata ayunin àmín waj'alna lil muttaqina imama àmín rabbana hablana min azwajina àmín wa dhurriyyatina àmín qurrata ayunin imama àmín hablana min azwajina àmín wa dhurriyyatina àmín qurrata ayunin waj'alna imama gbogbo ẹni tó wábílẹ̀ ní ọkùnrin tí ilé rẹ̀ bá ń tò ọlọ́run ní dalẹ̀ rẹ̀ rú gbogbo ẹ̀yin tẹ́ jòkólẹ̀ ọkùnrin inú yín tí ilé rẹ̀ ń tò tí ń gbádùn ìyàwó tí ń gbádùn ọmọ ọlọ́run ní dalẹ̀ rẹ̀ rú gbogbo ẹ̀yin obìnrin tí ilé yín ń tò tẹ́ ń gbádùn ọkọ tẹ́ ń gbádùn ọmọ ọlọ́run ní dalẹ̀ yín rú gbogbo ẹ̀yin obìnrin kábíyèsí mo wà dùn àwa ń gba kábíyèsí <laughs> gbogbo ẹ̀yin obìnrin tí ilé yín ń tò tí ilé yín ń dùn ọlọ́run ní dalẹ̀ yín rú ọlọ́run ní dalẹ̀ yín rú gbogbo ẹni tó ti bí máa ń nu yín ọlọ́run tọ́jú ọmọ rẹ̀ àwọn tí èrò ọmọ bí ọlọ́run bùn ọlọ́mọ rẹ̀ gbogbo ọkùnrin tí ń wáyàwó ọlọ́run fún lóbìnrin gbogbo obìnrin tí ń wọ́kọ ọlọ́run fún lọ́kọ rẹ̀ kábíyèsí wa ọlọ́run níjẹ́ alápàdà sí ibú ọba mi ò níjẹ́ alápàdà sí ibú oyè yìí ò ní parẹ́ lórí yín kò ní parẹ́ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين bàbá wa kan bẹ tá à ń retí Alhaji wa Ṣaasiliyu Ọlọ́run sanya eh, ah, kábíyèsí wa ń bẹ jọ náà àbí kábíyèsí ń bẹ ni níjọ mo sọ fún wa pé a ah, èmi ò ní pè yín láwùsàn yà mọ Ọlọ́run sanya lèmi ọmọ pè yín èmi àti kábíyèsí lajọ wa ń bẹ jọ náà èmi lèmi máa ń pè wọn lọ́lọ́ nsànyà wọ́n sì ti yọ̀ ọ́dá mímì mi ti ń pè wọ́n bẹ́ẹ̀ níjọ́ mo sì yí padà bàbá wa kábíyèsí wa bẹ́ẹ̀ jọ náà wọ́n ní wọ́n ń bọ̀ ọlọ́wọ́n bá wa sọ wọn dé bàbá náà bàbá dáadáa ni ọlọ́wọ́n níjọ́ wọn rápadà sí ibú alhaji wa ṣáṣílíyù wọn ní rápadà sí ibú jẹnẹra ṣáṣílíyù wọn ní rápadà ẹ bá ń ka bisimilayi lè la fi fún wọn. bisimilayi rahman rahim ila fi kureish ila fi himre ila fi shita iwasai الذي at'amahum من ju'in وآمنه من min khawf. الله. bàbá بابا ìbùmọ̀ àwọn ti fẹ́ máa lọ àmọ́ afẹ́ ká wí gbólóhùn kan kí wọ́n tó lọ afẹ́ kí wọ́n gbólóhùn kan kí wọ́n tó lọ kí bàbá má bínú wọ́n sọ pé àwọn ò ní pẹ́ àmọ́ aláàpẹ́ ntí bàbá ń wí àtìfẹ́ tí wọ́n ní sí wọn kò jẹ́ wọn ò lè dìde ọlápẹ́ ẹ̀jọ̀ kó yẹn náà ẹ̀ẹ́dì gbólóhùn kẹ̀kẹ́ tó lọ ah, ah, ebi wọn fẹ́ gbọ́dọ̀ wá kébù mọ́ ẹ bá wàá sọ̀rọ̀ ẹ bá yọ mẹkrofóònù ní tìbí ẹ bá yọ kan fún bàbá ẹ bàbá gbọ́dọ̀ wí kankan akí alájí wa tẹ́lẹ̀ Ògúnjọbí àwọn ni former chairman Jẹ̀bú local government akíyín akí baba wa former vice chairman Jẹ̀bú local government alájí wa magaji. akí ẹ̀yin náà káàbọ̀ sí àánú wa. kẹ́lí sùúrù ìbéèrè bọ̀ á béèrè béèrè lábàá béèrè béèrè ọlọ́mọṣẹ́ ṣe ní fún wa. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي